àwọn kan jìyà àwọn kan jọrọ̀ ìwọ̀sí ń gorí ìwọ̀sí bẹ́ẹ̀ ni ò máa ráyé jẹ́ a ò rẹ́ni gbọ́là ọ̀la kì í yá o ojú ẹni máa là á rí ọdún jásí kòtò jásí gègèlè ṣóhun lọ́nà go, ṣóhun lọ́nà la. kára bá mọ ibi tá ò ti là a ò bá gba bẹ̀ lọ kíá ká lè là ká ní ìsinmi ìyàwó ìyàwó sí gègèrè lọ́nà ògo lọ́nà ọ̀la ẹ̀dá bí wọ́n sí ojú àwítọ́ kó tó débi tó fáyọ̀mí fún òun àṣẹdá. wọ́n ń bẹ ní tọ́ntàlù ìṣòro gorí ìṣòro lójoojúmọ́ wọ́n ṣe ń bọ́ nínú ìgbọ́n náà ń kó sínú ìgbọ́n àṣírí tó rọmọ ọ̀rọ̀ yóò tóun lá ó máa. iná ọgbọ́n ìjọba ní kẹ́ máa pàṣẹ sí ọ̀nà àìtọ́ ṣùgbọ́n ẹ ti yín dín ẹ̀yin ṣe dúró dè mí màá ṣó yín pẹpẹ ẹ̀yin idiot ẹ tún jẹ́ mi lọ́la ẹ̀rín ọ̀hún. ojú ẹni máa là àrí jásí kòtò jásí gègèlè ṣọ́hún lọ́nà ògùn ó. wọ́n ti gba ọ̀kadà nínú ẹ̀ ọwọ́ lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ kéèsì owó tí mo lọ yá náà bàbá mi sọ ọ́ yéé ayé mi ọ̀. nídìí tí ṣé dáadáa ni kújọ mẹ́ta gbogbo ilé ń. Ah! èwo ni tí pẹ̀lú gbogbo ilé ṣé èmi àti gbogbo ilé la jọ wá síbí báyìí ẹjọ́ yín láńlọ́ọ̀ tó gbélé fẹ́lẹ́ hà ó yẹ kó mọ̀ pé wàhálà ṣẹlẹ̀ àtìgbà tẹ́ ti wá bá mi tẹ́ ń bẹ̀bẹ̀ tẹ́ ń rá bàbá tẹ́ ń rá bàbá ló yẹ kí ti wà kọ̀sẹ̀já yẹn pé ṣé ẹni tí èèyàn ń yá lọ́wọ́ nìyí mi mọ̀ pé ìyá rádaràda nìyí ẹ wo mi ò wá bí láti wá bá yín rojọ́ o owó mi tó jẹ́ pé mo làágùn ṣiṣẹ́ fún òun ni mo wá gbà lọ́wọ́ yín kẹ́ kówó mi fún mi báyìí. ó dáa fún ẹ mi ò kú ní fi ẹ ṣàwàtì ojú òde ní tiẹ mo fọlọ́hún bẹ́ẹ̀ ni jọ nítorí ọdún. ẹ jọ ẹ jọ ó ti tó èwo làdúrà àdúrà ni mo fẹ́ mo mọ ibi tí mo lè ti gbàdúrà tó yẹ pé wọ́n gbàdúrà fún mi tó dẹ̀ máa ṣẹ mọ́ mi mi ò wá báyìí fàdúrà o owó mi ni kẹ́ kó fún mi bíbẹ̀ kọ́ ẹ pẹ́ lẹ́wọ̀n bíi ẹ̀bọ̀n police station ló máa tì yín mọ́. ha jọ nítorí ọlọ́run mo fọlọ́run bẹ̀ mo fi jésù kristi bẹ̀ mo fànábì mọ́mọ́ sàlàláwà lé wọn sàlà mo fi bẹ̀ mo forí ìyá àti bàbá ẹ̀ bẹ̀ ah torí ọlọ́run ibi tó wíyàn kì í ṣe lé gidi fọmọlúàbí èmi náà dẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ o èèyàn dáadáa ni mí o. ìgbà ìwà tó wà lára yín ó ti fọ́ ó ti rún jégejége àwítá ìwì ẹ̀sán ẹ̀ mo fẹ́ lé ibẹ̀ mo fẹ́ lé ibẹ̀ mo fẹ́ lé ibẹ̀ ṣé ìgbà tẹ́yìn máa wá sọ́dọ̀ mi tẹ́ wá yáwó ṣé ẹ pé gbogbo àwọn yẹn ṣé ẹ pé wọ́n àṣẹlẹ́rì no tell me àwítá ìwì ẹ̀sán pé ẹ mo forí ìyá ẹ mo forí bàbá ẹ bẹ̀ ṣé àwọn parents mi náà lè lanu gàgà pé bẹ́ẹ̀ without any iota of respect abẹ́rẹ́ pé àwọn parents mi fi àwọn wọlé bẹ́ẹ̀ ṣe fàgbà yín wọlé tó jẹ́ pé àgbà yín ti dàgbà yà àwọn tó máa ń gbé àwọn àgbàlagbà lájẹ wọn ò jẹ̀bi because irú ìwà tẹ̀bẹ̀ sí máa wù mí sí ẹni tó bá rí mi tó rí tí mò ń fẹ́ fún báyà máa ní à ẹ máa wọ ọmọ kékeré ẹ máa wọ ẹyin sọ̀rọ̀ sàgbàlagbà bàbá òní mi ò ṣe ní sọ̀rọ̀ sí yín ẹ̀yin ìyá òṣì yàrá dáradára ìtọ́ pé tẹ́ bá ti rí àwọn ọmọ kékeré tó dàbí pé ọwọ́ wọn jí sọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe máa bà láìfù wọn jẹ́ òun lẹ́ máa máa wá uh-uh. tẹ́ ṣe máa sọ wọ́n dìdà bí mo ṣe because ká ní pé àwọn ọmọ ti yín ẹ fọwọ́ tọ́ wọn ni ṣé ìsìn kò yẹ kẹ́ máa fẹ̀yìntì nínú ilé yín kó jẹ́ pé àwọn ọmọ yín ló máa kówó fún yín ṣùgbọ́n gbà ti ba life àwọn ọmọ yín jẹ́ tó jẹ́ pé àjẹtẹ́ kìsáyà ẹ ti fi ba àwọn ọmọ yín jẹ́ ẹ wá fẹ́ ba life tèmi náà bí yín gbà fún yín ṣẹgbọ́. Ah, ah. àǹtí mi. ká ló gbé ọ̀sẹ̀ ẹlẹ́nu wọ́n ti fi nǹkan kan ẹ̀ wọ́n ti ṣẹ́jú fún àbí tó bá yẹ pé ogún tán lò ó ti ṣiṣẹ́ fún because ká bí mo ṣe ń ya gbogbo èèyàn lówó rẹ̀ gbogbo líìsì òṣì tó máa ń gbé wá láti skul ṣé mo máa rọ́rọ́ tí mo fún ẹ ní sùn kíkọ́ ẹjọ́ go go inside car. Ah, ẹni tí èmi náà dẹ̀ ṣe yàn bẹ́ẹ̀ o. màmá tó dé lóní ká tanná wá lò. màmá nǹkan tí mo bá yín sọ ni mo bá yín sọ the next time I come here mo máa lock you up. àkóṣìgbà àkóṣìbèrò ìrànlọ́wọ́ máa bèrè lè ìyá àgbàyà ìyá òṣì. ẹ bá pẹ́ níbẹ̀ yẹn bá fi mọ́tò wà yín dànù ẹ dúró síbẹ̀ ẹ dúró síbẹ̀ kò sẹ́ni tó máa wú mi máa wú amọ́tò sí ilé ẹsẹ̀ ẹsẹ̀ yẹn. owó ìdẹ́tì máa dalẹ̀ o kò ní mọ̀ kó wóun dalẹ̀ báyìí o débi tó ń lọ tán kó tó mọ̀ pé òun ti sọ owó nù ó má gbé wá padà débẹ̀ á bá nǹkó ẹ̀. iṣẹ́ sọlọ màmá tí ẹ̀gún bá gún ni lọ́wọ́ lẹ́sẹ̀ a máa ń fìdí kalẹ̀ sí ni màmá ọ̀nà kọ̀nà lọ́nà lè gbà fún yín lówó tá a wí yìí o ṣẹlẹ̀ náà mọ̀ táwọn olókè yìí kò ní bọ́sà láti wá ràn o ọ̀nà kọ̀nà ni ló lè gbà rí owó tá a sọ yìí ẹ ẹ lè máa lọ kẹrẹ́ òre kò sówó kékeré níbi kankan tẹ́ bá rí i ó lè dúró dùgbà mọ́ yín lọ́wọ́ tẹ́ bá ti ya rówó tà ń sọ yìí màmá kẹ́yà grab copy yín ni o ẹ́ tí bá tẹ́ pé mo rówó tà yìí máa grab copy ni torí ọlọ́run ọlọ́run ló ń pè mi ò ṣàjálè mi ìdẹ mi ìdẹ mi mi ìṣẹ́ ṣókí tó rówó ìrànlọ́ mi ríre ni mo ríre ni o ọlọ́run máa fi àlùbáríkà sí lọ́pọ̀lọpọ̀ fi hàn òun mo sọ yẹn màmá. Hmm. ọ̀nà kọ̀nà lọ́lọ́run lè gbàrún yàn lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wá lọ́lọ́run ti ṣoore tó pọ̀ báyìí fún mi ó ṣe yìí fún mi ó ṣe o bàbá dáadáa. ibi kó máa lọ sórí níbi. àyíkẹ́ èlé lówó tó kàlù kàtọ́. fifty thousand. Fifty thousand. ìwọ ń kọ́ ẹkún dayọ̀. fifty thousand. fifty lòun náà méjèèjì jọ hundred àbí. bẹ́ẹ̀. hello olówó ogbó tó ṣílẹ̀kùn fòlé ọlọ́run ò jọ yín ìwọ ò mọ̀ pé ọlọ́run ju ẹ̀dá lọ iṣẹ́ olúwa àwa má rí dì ní bẹ́ẹ̀ni tó bá ti di ní àárọ̀ ọ̀la kó wá kó wá gbowó ẹ̀. ẹni oríire tèmi máa ju tiẹ̀ lọ <laughs> ìwọ tí wò ó dá nǹkankan mọ̀ ìwọ tó ti tàpá sọ́run ẹ̀ ó ti tàpá sọ́run ẹ̀ ìwọ tí ọlọ́run ò jọ lójú tọ́lọ́run bá jọ ẹ́ lójú nígbà tọ́lọ́run ṣèyanu wàá máa ní èmi ibo ni mo ti fẹ́ rí <laughs> bọ́rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn iṣẹ́ olúwa ni ẹ má tù wò rárá ìwọ máa bọ̀ tó bá ti di lọ́la kó wá gba owó ẹ̀ àmọ́ wàá jẹ sánágbọ̀n ìyà lórí forty five thousand ni wọ́n ń sọ̀rọ̀ sẹ́mi ló ń bú mi tí mo ti ṣurú ẹ̀ dànù ló ń yẹ̀yẹ́ mi ẹ́ àbí máa bọ̀ kó wá gba owó ẹ̀ kó wá gba forty five thousand ẹ̀ kò ní dín one naira. uh <laughs> oníranù ẹgbẹgbẹ̀rún ẹ kò sí ohun tó fẹ́ dúró ṣe ìwọ máa bọ̀ wá jẹ́ súná nílà ẹgbẹ́ ti wà ń bí àti wà tó wẹ̀ àná jáde bí ni màá fi ẹ ṣe. màá bẹ́ẹ̀ fà á màá jẹ̀ bẹ́ẹ̀ wọ́ má wọ̀ kó wá gbogbo ẹ̀ kó ríran o. èmi kéré ẹ ẹ ó dáa kò burú owó tó wà lọ́wọ́ tèmi èmi máa san owó ẹ owó tún ṣẹ́kù lẹ̀ fún mi níbi tọ́lọ́run ju ẹ lọ nìyẹn ìwọ máa bọ̀ <laughs> ẹgbẹ́ wà ń bí mo fi ẹ máa gara sí ẹ gan ni èmi ni wọ́n bá sọ̀rọ̀ wèrè ẹ wò. màmí ẹ ṣe sùúrù. ẹ yẹ ẹ wò ẹ yẹ ẹ ṣàkójọ kó dé ẹ bá mi tiẹ̀ kọ́kọ́ ka owó ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan forty five thousand lówó ẹ̀ ẹ kà sẹ́gbẹ̀ẹ́ kan kí mo ti fẹ́ gara lé lórí ẹ̀kọ́ kan kò sẹ́gbẹ̀ kan máa nà ẹgbẹ́ ti wà lẹ́bi. Ah, ẹ̀yin ibo lẹ ti fẹ́ rówó ṣọ́npẹ́ tán ajá kọ̀ọ̀kan lè mọ́mù ni ẹ̀yin onígbèsè rádaràda yìí tó jẹ́ pé ẹ̀ lè bọ́nu gbèsè láéláé <laughs> ẹ̀yin ẹ̀yin kéré ẹ kéré nínú àwọn tó lè fẹ́ máa bùgá mi so èmi lẹ́yìn lérí owó sí ooo ó má dàbíi pé ẹ ti rí change kan èkúté yín ti yó tán báyìí ó wá ń ṣekú gbẹ̀ǹdùn sọlọ́dẹ ah, máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ nìyẹn kò tójú òṣùwọ̀n láti bò síbò ẹ̀yìn àti tani èmi lẹ́yìn fẹ́ máa bá lérí owó kí nìyẹn wá kọ́ wa ò yá. Hmm. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé owó tó wà lọ́wọ́ yín yẹn àìsàn lẹ máa fi wò kù yes máa jẹ́wọ́ bí mo yẹ jẹ́ fún yín. èlé ni wa òbí lẹ̀ bá ń sún ọgbọ́n sórí eléyìí nìsín gbogbo àwọn nǹkan tẹ́ ẹ mọ́ ṣe òun bọ́ọ̀ bá ti ṣe ní alẹ́ Friday tó ṣe Saturday bọ́ọ̀ ṣe Sunday bọ́ọ̀ bá ti dàárọ̀ Monday wọ́n ṣàgbélé ìwúra. ele Monday. ẹ bọ́ ti wà ń òun nu <laughs> atakere yọ dunu. washing and setting ní báyìí. washing nu yọ wọ̀ sí gbogbo ẹ̀ yọ wà reset everything padà gbogbo tan rẹ gbogbo ẹ̀ tí wọ́n ti fàṣọ tún fàṣọ sí yọ reset everything. <laughs> sọ wá lé léyìí <laughs> akérèkòrò step up. step up ha. step up ń bẹ mẹ akérèkòrò step up sórí gbogbo àwọn olóṣò rẹ tó kù tẹjọ ń so olóṣò òun tó ní pé wọ́n envy rẹ òun wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí pé bọ́ọ̀ bá tún bẹ̀rẹ̀ sí lo eléyìí bó ṣe kéré yìí. ọmọ ní tó kọ́sọ́mà fifty lójúmọ́. fifty èmi nìkan lórí gbogbo kinní yìí náà. ìwọ ni wọn mọ wà. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ròyìn yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí tẹ́ pé gbogbo kinní yìí ló ń kulé lórí obìnrin báyìí ó máa gbó ni ẹ má wọ. àwa lẹ́lẹ́ mú ìgbàlá ìrònú o àwa lẹ́lẹ́ mú òtítọ́ kí ló ṣe o àwa lẹ́lẹ́ mú ìgbàlá. kí ló ṣẹlẹ̀ gangan èsì tẹ́ wá sọ lé mi dọjà. Kilo ló ṣe yín gangan ẹ dákun kí ló tẹ wá sọ bí di ilé oúnjẹ gáìtì. Ọlọ́run ṣàánú ibi tá a wà yìí ibi tá a wà yìí ó dáa ju ọ̀dọ̀ àwọn kẹ́gáìtì lọ. irọ́ ni o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nítorí pé ẹ ẹ bí nǹkan bá ń ṣèyàn bí nǹkan bá ń ṣe bó bá ti lè débi gbogbo rẹ̀ ó sì bí àlọ́ kan bẹ́ẹ̀ kí ó sì bí àlọ́ kan ló fi dájú kẹ́gáìtì lọ. irọ́ ni o lọ́dọ̀ mi náà <laughs> oríṣiríṣi àwọn kan mọ́ mú jáde wá sá. la gbọ́ bàbá ṣé ò sọ fún wọn ni bàbá ẹ gbọ́ mi ṣe rí tí ọlọ́rọ̀ bá pàdé ọlọ́rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà máa ń dà ṣé wàá rí àwọn tẹ́ ń wò lẹ́yìn kọ̀ọ̀kan yìí ọlọ́rọ̀ gbogbo wa àwa pàdé lọ́dọ̀ ẹ̀yin bàbá sọ̀rọ̀ ọ̀dà kò wúrẹ̀ sí mo dúpẹ́ i great great everybody and i full everybody grateful. ẹ ẹ bó nìkan ọ̀rẹ́ rẹ tó wá sọ̀dà. ó rè. ọ̀rẹ́ rẹ tó lọ́sàìsàn rè. patient mọ́ gbójú sáà kí ló ṣẹlẹ̀ pẹ́sẹ́ǹtì mọ́ gbòjú sásọ́rí ibi tó wà yọ gbọ́dọ̀ fojú pamọ́ ní ti sọ bọ́ bá dẹ́tẹ̀ bọ́ bá sọ tó sọ fún wa àwọn ó ṣe gbogbo ara rẹ̀ ọjà kí ló sí ọ bọ́ ti wà bọ́ máa gé ọ lórí bọ́ bá dé bí bàbá lu àgbo fún ọ orí mi ò wù. báàmì ní tí ń ṣe yìí ní tì mí lójú pọ ṣé kò sí ìwé tí mo lè gbóbìnrin sí láyé tí máa fi gbogbo obìnrin báyìí ń dà gan ọ̀ da gbogbo tọwọ́ rẹ lẹ̀. àmọ́ tì mí lójú pọ̀ dé sókè bíjókòó wa rẹ ìwọ lọ gungungungun tó forí já sílẹ̀ yìí. disappointed ni ẹ lóòótọ́ because bóbi bá ti rí ọkàn rẹ ó ti balẹ̀ pa ipò ọmọ ló gun báyìí yóò sì bìlífù pé bọ́ọ̀ ti gùn ibẹ̀ náà ni <coughs> yóò ti gùn ah! yóò wá débẹ̀ yóò wá bọ́ pé ìwọ ah, disappointed ni o àbábọ̀ tí wàá wá bì ayé rẹ ti dà kò yọ ọ́ dìsìn kò ti sóríire ńlẹ̀ congratulations ọ̀rẹ́ rẹ̀ ṣàlàyé bó ti jẹ́ fún ọ bá ti lówó wọn náà mọ̀ mí ṣàlàyé fún ọtán. ó sì jẹnu. ẹ wọ́n máa ẹ sọ ẹjọ́ foríkorí tẹ́ fi kun lukùn ọtí wà ókè. bàbá tí wọ́n lọ nù. olúwa ti jìnnì fún àrẹ báwọn. wo wo wo wo bọ̀dá aláǹkárá ṣé kémi máa tàn ẹ́ pàdí mi ni ẹ́ pàdí ẹ̀ ni mi torí ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ mi ni sórí bàbá tí wọ́n wò ẹ́ dókítà tiwa ni olùgbàlà tiwa ni iye tán ni kò mú wa yẹn ó bí tínú nǹkan tó ń ṣe ọ tó bá ṣiṣẹ́ fún ẹ tán pé mo kì í ní ìhádìí báyìí gbogbo òkè tó lè gùn wàá máa gùn ṣé wàá máa gbà sí iwájú wàá máa gbà sí lẹ́yìn wàá máa kó o yá yá yá yá èrèrè ni ìwà òbílẹ̀ bá ṣúlọ̀ fẹ́rẹ́ o èrèrè ni ìwà òbílẹ̀ bá ṣúlọ̀. dókítà bóyá ọ̀rọ̀ mi ò yé yín ẹ wò ó tátàpá kò bá kúrò lọ́wọ́ ọwọ́ ti dì lágbà. olóore wa ni mọ́mì jẹ́ aláàánú wa sì lọ jẹ́ pẹ̀lú ó ní ká rojọ́ olóore fáráyé bí a ti ń ro tìkà náà dókítà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí mọ́mí wa kú o irú nature sickness wo gangan ló ṣe wọ́n. sórí gbogbo ipa wa lórí mọ́mí àti ìrè pàtó nǹkan tó ń ṣe wọn. yes ṣeré gbogbo findings tí èmi àti àwọn other doctors tí a ṣe a lè sọ pé pàtó nǹkan báyìí ló ń ṣe wọn. Hmm. kò sí kankan tó ṣe mọ́ gbogbo ètò ẹ kó jẹ́ negative ó jẹ́ negative èyí tó yẹ kó jẹ́ positive ìyẹn náà jẹ́ positive yes ìyẹn tó ń jẹ́ àrídájú pé kò sí nǹkan kan tó ṣe wọn gẹ́gẹ́ bí result yẹn ṣe sọ fún wa. ẹ wo dókítà ẹjọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí màámi kú nǹkan mi wo la tún lè ṣe. Ah, lóòótọ́ wọn sick a rí lójú pé eh, ara wọn pay wọn sick but test ó ń jẹ́ kó yé wa pé kò sí nǹkan tó ṣe wọn. dókítà ìjọ ẹ má jẹ́ kí màmí kú. Ah, ṣẹ́rí wọn ní kú ṣẹ́rí èmi ìbá tún òkè bí a ká refine sí abroad yes bí a ti ẹ bá fly wọn tó bá torí àwọn specialist ẹ ti understand bí a test result tó bá tún ṣe ó máa jẹ́ kí a lè sọ pé nǹkan báyìí pàtó ló ṣe wọn. abroad ẹ wò dókítà ẹjọ abúlé tẹ ń dárúkọ yẹn bó lè fẹ́ ká ti rówó ọ̀dọ̀ yín bíbá ìta gbé wọn wá ẹ̀yin náà mọ dúró gbèsè tá ti jẹ́lẹ̀ ẹ wò dókítà abúlé ẹ wò dókítà ẹ jẹ́ ká gbé màmí kú òun bíbá yìí á lọ tẹsẹ̀ lébọn. Um, ṣeré ṣeré ìtẹ̀sán yẹn kò sí nǹkan tí mo lè sọ sí yẹn because sí èmi ó bẹ́tà kí á rí fáwọn ká rí fáwọn kan tọ́jú wọn dáadáa níbi tí mo sọ yẹn. ẹ wo dọ́tọ̀ ẹ má ṣe ìyọnu ẹ jẹ́ ká gbé wọn kúrò. Um, tó lè gbé wọn ẹ máa ní láti tẹ́wọ́ gba wọn kọ̀ọ̀kan ẹ máa sẹ́ àwọn dọ́kúmẹ́ntì kan. kò sí wàhálà. ṣùgbọ́n ó bẹ̀tẹ̀ kẹ́yìn náà ti bá sọ fún yín. ṣe ń sunkún o ẹ má sunkún o ẹ má sunkún mo ti bá a sọ̀rọ̀ òun gbọ́ ṣe bí yóò lòun náà á gbọ́ náà á ní sùn ṣàkà ẹ má sunkún mọ́ o. àwọn tẹ sọpọ ń béèrè mi dà. àwọn tó ń béèrè náà ni. àǹtí ẹjọ́ torí ẹ̀ náà ẹ̀yin làwọn abẹ́ ọmọdé ló ń ṣe mọ́ mi wá ẹlẹ́ṣẹ̀ wọn ti mẹ̀ṣẹ̀ wọn ẹjọ́ ẹ má jọ pẹ́ lórí ìkùnlé àti ẹjọ́. Ah, ah irú ọ̀rọ̀ sọ lẹ́nu wo lélẹ̀ màmá àgbàlagbà tó dàgbà tó grandma mi lẹ́ sọ́pọ̀ ọmọdé ń ṣe tẹ̀ fi wá ń kúnlẹ̀ tẹ̀ wá ń bẹ̀ èmi so èmi ọmọdé ni mo ti wá dàgbàlagbà náà náà. calm down mo ṣáàjì bẹ́ẹ̀ sọ̀rọ̀ nílẹ̀ kan calm down bá gbọ́ nǹkan tó fẹ́ sọ ọmọ nǹkan tó ń sọ. náà tó bá fẹ́ bá mi sọ wọn ní láti máa kúnlẹ̀ náà gbogbo orú àwọn wà báyà kò sí àtúntò lẹ́nu ni. torí pé èsì fẹ́ ó ní òjẹ́ kẹ́ mọ ọ́fíìsì mọ́ mi wá ń gojú ṣùgbọ́n sọ pé tọmọdé bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ikú lẹ́yìn ìwà àmúhírù. sí pé ẹ dídì gbé àwọn èèyàn yìí wá. because ẹ wà tí ẹ jọ ẹ dáríjì mọ́mí wa ẹ jọ àwọn òyà ẹ jọ ẹ ṣàánú wa. okay in all sincerity mi ò mọ kankan nípa nǹkan tó ṣe mọ́mí. ayé ló sọ bẹ́ẹ̀ yẹn ló sọ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fà mí. olúwo mọ. mo ní mi ò mọ nǹkan tó ń ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dánmọ orúkọ ah, ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ sábà ń ṣe rẹ́jẹ̀ lẹ́nu mi ni àbẹ lọ síbi kan tó sọ pé èmi ni mò ń ṣèyá yín ni mi ò láìkẹ́ o ah, èmi mọ ibi tó ń rìn sí àbí èmi mọ ẹ̀tọ́ ṣẹ̀ tó jẹ́ pé nǹkan tó ń ṣe ìwà burúkú tó ń ṣe ó fáyà sí wọn lórí ni mi ò láìkẹ́ stop ẹ o kò ní jẹ́ káwọn èèyàn máa gbóhùn mi o because báwọn èèyàn bá rí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí máa kúlẹ̀ tẹ́ ń ṣe báyìí nísìnyí wọ́n á fi pé mi lè yàn ká wọn ò dẹ̀ nímọ̀ pé gbogbo irú ìwà yìí ìwà sọ ni lẹ́nu ìwà àbòsí ni. ẹ wọ àní kúrò bíbọ ilé yìí ọgbẹ́ yìí lórí ni wọ́n wọ́n rí kó wọ́n rí ni. Really? Oh. You see that? ṣẹtìngbọ ṣẹtìngbọ ajá nìyẹn tẹ bá pẹ́ jù ẹran tútù ló máa ń jẹ sí òkú wọn yàtọ̀ ó ti yẹ yín má jásí kòtò jásí gègèrè lọ́nà ògbó lọ́nà ọ̀la ẹ̀dá wíwọ́ sí ojú àrító kòtò débi tó ń lọ máyọ̀mí kún ọ̀nà bẹ́ẹ̀ kò gbà máyọ̀mí kún ọ̀nà. ó dá ajá ló fi lé wa síta kódà ó ní kọ́nàkọ́nà ti na ọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. èmi lady tí ì sọ wípé kọ́nàkọ́nà ti nà ọmọ ẹ̀ ga ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà bẹ̀rẹ̀ náà nìyẹn kọ́kùnrin tàtọ̀ rè kóbìnrin tàtọ̀ rè káwọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ láàrin èmi àti lady t. màámi kí lè sọ lẹ́nu yìí ìjà wo lẹ ní tẹ́fẹ́ jà ṣé ẹni tó yẹ ká wá balẹ̀ àbọ̀bà ká gbé lọ́ba kọ́bọ̀ wà bẹ́ẹ̀ lẹ́yìn sọ pé ẹ fẹ́ bàjá ń gbọ́ o. èmi kí ló gbé ọba bí mi ò lẹ́nìkan mo lọ́lọ́run ah. bíbélì tèmi lèmi gbójúlé ah, màá máa bẹ ọlọ́run màá tún máa bẹ èèyàn ọlọ́run má jẹ́ bíbélì mi tí mo gbójúlé ó dúró tì mí ni bíbélì mi sọ fún mi wípé ẹni tó bá ti dúró tòun kò ní jogún òfo ni. Ah! màmí ẹ má gbàgbé pọ́lọ̀ ló ní ká bẹ̀rù èèyàn ká tó bẹ̀rù òun. èmi ò lè bẹ̀rù lẹ́ni tí o èmi ò bẹ̀rù ẹ̀ gbogbo àrà tó bá fẹ́ já èmi náà ti dúró déédéé fún. ẹ wò màmí tàbá lè ṣe yẹ ẹ jẹ́ ká kúkú tẹ̀lé ìgbésẹ̀ tó wà nílẹ̀ àbí. Ah, dúnà tọrọ ẹ bá fẹ́ yé mi bó ṣe ń sọ lọ kémi jáde sọ̀rọ̀ ara mi ká tójú bọlé Ọlọ́run má jẹ́ mi ì ní ríhùn tí máa fi tójú bọlé kò sí nǹkan kan tó ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ o ẹ má sọ̀rọ̀ lọ síbẹ̀ o kí n máa tójú bọlé kiri tí mo lọ́lọ́hùn ah! Ọlọ́run má jẹ́ èmi kọ́ ọmọ mọ́ mi nǹkan tó ń sọ ìwé yẹn èmi kọ́ ẹtí mi lẹ̀ máa ń ẹtí mi lẹ̀ jàre. ẹ̀mí kú ti wá dógún lọ oh my God oh my God ó ti wá dógún péré lọ afẹ́fẹ́ kì í fẹ́ kí wọ́n. <laughs> ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ó sì mẹ́lẹ̀ yìí mo tún bá yín bí mo wà nílẹ̀ yìí mi ò lọ <laughs> my brother odúore gbogbo nǹkan tó ń wá lọ sí Sokoto yẹn ibi Sokoto ẹ ìbẹ̀rẹ̀ lè eh, eh, ibi eh. Sokoto ẹ tó wà rí. ó lè ṣe ṣe ṣá. <laughs> banja sí. dákun kí ni ṣe. ó ní ìdákọ́lẹ̀. ìdákọ́lẹ̀ dákun torí ọlọ́run ó ní ẹ̀ṣá ìfì. ọlọ́run ò ní jẹ́ ó tún ní àrùn kan tí wọ́n máa ń síkí pọ́ọ̀sì ó ní síkí pọ́ọ̀sì ìyá rẹ̀ ò sì ní ah, níbi tí gbogbo rẹ̀ ó ti tán rèé ah, níbi tí gbogbo rẹ̀ ó ti tán adakọ̀ jẹ́wọ́ kó kó torí òṣùpá tó rí ń lọ bá gbogbo àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ ni àkúràkudà ń lọ bá àwọn ẹja nínú omi torí tọ́jú ara rẹ̀ tí wọ́n á mú wá báyìí orin nọmba wọ́ọ̀nù àwọn alágbo nílẹ̀ yìí tí ò sẹ́ni tó le bá bẹ́ẹ̀ ni ó dá mi lójú ni ọ̀rẹ́ ẹ máa já sí i torí àfọwọ́ tó bá pọ̀ tó lóun ò fara ìkẹ́jì tí ò fara tòjú rí afẹ́fẹ́ ní gbẹ́rù wọn lọ. sórí tọ́jú ààrẹ tó ń wò yìí òun la láfẹ̀yìntì tiwa táwata àwa kan nílùú yìí tá a fẹ̀yìntì gẹ́gẹ́ bí jésù kristi bó ṣe jólùgbàlà àwọn kìrìsẹ́nì tí muhammadu tó jólùgbàlà àwọn mùsùlùmí òun lólùgbàlà ti wà bóyì ṣe wà yìí wo èmi tó ń wò yìí òun ló sọ mí dọkùnrin sórí tẹ́lẹ̀ ìǹlẹ̀ takutu tí wọ́n ti mo débì ha jẹjẹrẹ ẹ̀yin ọ̀rẹ́ wa tí ìbá ní sísọ obìnrin kele oògùn tán ni mo fún lóyún èèyàn sọlọmọ rèé o ìkẹfà ení èjì ẹ̀ta ẹ̀rin. mọ̀kà mọ́ mọ̀kà mọ́ mọ̀kà mọ́ lọ́yìn tó sọ fún ọ sọ́yìn tó sọ fún ọ olùbàlà mi rè bẹ́ẹ̀ni ibi tó dé yìí. wo wo wo wo ọ̀rẹ́. má jẹ́ parọ́ tọ̀ sórí ibi tó ń wò yìí ibè la máa ń wá àwa ọ̀dọ́ táwa nù lù yìí torí pé bó bá fẹ́ dúró tó fẹ́ dọmọ ọkùnrin ibi tó wà rè sórí ibi tó ń wò yìí mo ti kó gonorrhea bóyá bíi bóyá bíi ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àgbà tí mo débi báyìí lọ́wọ́ kan wọn máa ń wò fún mi lọ́wọ́ kan nítorí ẹ̀ mo máa ń ṣe bó ṣe wù mí gan bó ti ń ṣe. Ani ẹna awi de ẹna awi ti de ọdẹ o. Ẹ dàkú sẹ́yìn sẹ́pẹ́ ẹ̀ fẹ́nu ṣe promotion mi ni. Ẹ máa wulẹ̀ ṣe promotion mi o, èmi ò ní di promotion yín mọ́ o. Ọlọ́run ti ṣe promotion wa sẹ́rí gbogbo àwọn nǹkan táwa ṣe ní iṣẹ́ wa wọ́n ní nípa ìwà wọn la fi mọ̀ wọn nípa ìṣe wọn òun la dá wọn lẹ́jọ́ kò yẹ yín nìsín by the work for hand is the how we judge. òyìnbó ìlọrùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gan ẹlẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. Eh, eh. kí ló ṣe arákùnrin. ọ̀rẹ́ mi ló mú mi wá bí báyìí eh, ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀. onídàkọlẹ. wo bí wo bí wo bí mo ti ju gbogbo àrùn tí bá ṣọba àwọn oníkọ̀sọ̀ sórí gbogbo àti mẹ́mí èmi ni dusters wọn orílẹ̀-èdè sìn àrùn hiv ti mẹ́ lára rẹ̀ ó ti lọ bó bá gun orí igba obìnrin báyìí wọn ò lè kó nǹkan kan lára rẹ mọ́ ọ̀gbẹ́ni tó ń wo kàn lè ṣe nǹkan kan àwa Ọlọ́run rán sí i sóra wa àwa ò ní ìjà tí mo pariwo mọ́ Ọlọ́run ọba nìkan ní fàṣẹ sí gbogbo nǹkan ah. sórí bàbá ti gbo àìsàn báyìí yọ pa ọ ni o àmọ́ bàbá yẹn lè jẹ́wọ́ bá wa àwọn òwò gbogbo tí ń ṣe ọ ẹ lẹjọ. ẹ jọ bàbá tọ́jú ara ẹ ni mo béèrè tara sàmú fẹ́ rí wọn ni. bàbá náà rè lóògùn ọ̀fẹ́ o ọkùnrin mẹ́ta. ẹ dábàá ẹ dákun kò tí ì yé mi ṣé pé èèyàn kan sì ń bẹ nínú ìlú ìjọ tí ì dá mọ̀ èmi ah! tí mo rò pé gbogbo ayé ò ti mọ̀ mí bí ẹni mọ̀ Michael Jackson ọ̀ tí ì dá mọ̀ báyìí. bàbá ó mọ̀ yín dáadáa yín pìtẹ́ǹdì ni. ẹ ga kò sí wàhálà ilẹ̀ arábìnrin sí ti gẹ̀ bó nìkan kí ló fẹ́ gangan mọ́ ti ju o sọ́ni gbogbo àwọn tí ń bẹ́ bíi pẹ́sẹ́ǹtì làwọn náà o ìwọ mọ́ ti ju sọ́ni tó bá ṣe wọ̀ kò yọ gbogbo àwọn olóṣù ẹgbẹ́ rẹ tí wọ́n wáyé èmi ni mo treat wọn kò yọ wọ́n sọ tó bá sí ọ. ẹjọ sá mo fẹ́ rí ní wọn nà wọn rìn. ìdíjú ọ̀fẹ́ sọ lójú àwọn patient tó kù ẹ dákun ẹ dákun ẹ má bínú let me attend to my patient <laughs> i'm coming. olórí ibú ni iná ọmọ rárá ọkùnrin mẹ́ta káàrin lọ́gùn ọgbà. ẹ dákun dákun dákun. àpò sọ́ọ̀pọ̀ mọ̀ pé bó ṣe wà ó wá dọ́sọ̀ lọ́mọ ó wá ṣẹ́yìn mi. ó ti yé mi mo ti yé mi. Ah. àlọ́ gbọ́ ìwà ẹ̀ tó bá fẹ́ gbẹ̀bí wọ́n gbẹ̀bí ń bí. wọ́n gbẹ̀bí ń bí. gbàgbé kó fẹ́ ṣẹ́yún àná gbẹ̀bí ń bí. Hmm, ọlọ́mọbìnrin bàbá ń tọ́ sílẹ̀ gbogbo ń tọ́ pátápátá i understable mo gbọ́ ó yé mi dáadáa yékéyéké kò yọ nísìn mo rùjọ́ mọ́ kò dìgbà tá a bá gbé fasánlẹ̀ àbá ń bọ́ pẹ̀lẹ́ léèrè gbogbo tó ń ṣe ìyá yín tó sọ pátá iṣẹ́ <laughs> ayé ni àwọn ah, discipline wọn gidi wọ́n ná wọn lọ́rẹ́ ni àwọn ìyá náà ṣẹ̀ kò yọ nísìn ìyá yín ti ṣe èèyàn kan èèyàn tí ìyá yín wá ṣẹ̀ òun òun ló bẹ̀rẹ̀ sí lá alábàárà <laughs> wo ayé o <laughs> irun máa lè yàn láìpẹ́ ìyá yín ọ̀wọ̀ stage two stage two ibẹ̀ ni wọ́n ti mọ̀ pin apá lọ́tọ̀ ìtàn lọ́tọ̀ orí lọ́tọ̀ kídìnrín lọ́tọ̀ ẹ̀dọ̀ lọ́tọ̀ fùkù lọ́tọ̀ kí wọ́n ti pín ìyá yín gan ẹlẹ́wọ̀n lẹ́nu. Ah, ẹ wo ẹjọ sẹ mọjọ gé kíndìnrín màámi ẹ wo nǹkan tó jẹ́ kí n wá bíbá ẹ bẹ́ẹ̀ ṣe máa bá wa tákọ ẹ̀ tí màámi ṣe ẹjọ. àná. ẹjọ gẹ́gẹ́ bá wa tákọ ẹ nìyẹn. kí n tákọ ẹni tí ń discipline ìyá yín. ẹ ẹjọ. ọ̀dájú gan-an. kémi ọ̀tákù àwọn ayé àwọn tíyà rẹ sẹ̀ ṣé mo máa ń tíyà rẹ wá kiri tó fi lọ forí kó jà kárí wọ̀ kémi ọ̀ wá máa wá tákù ah, ẹ̀yin ayé ẹ̀dá ọmọ fèrè wọ́ mọ fi yọ mọ fi yọ n ò lè takú èèyàn o mọ kò bá mi n ò lè rẹrù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ o n ò lè takú wọn. àwọn ìyá mi ọ̀pá kẹ́ kẹ́ alágogo dẹ ojúbà yín o òbí nǹkan kan sọ tèmi lè ṣe tí mo lè fi ẹ̀pù ẹ̀ torí pé ibi tí ìyá yín wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ́njà fún ẹni bá wa sọ pé òun fẹ́ takú àwọn ayé náà ó tún dẹ́njà fún èmi ò sì lè ṣe tí ó dẹ́njà fún ayé tèmi kò yọ n ta ṣe rè ṣe orí ìyá yín ọmọ pàgbó mọ̀ta á ṣàgbó fún ìyá yín àgbo yìí làwọn jèwé lájègbò láwù gbogbo ẹ̀ lápapọ̀ bí ìyá yín bá bẹ̀rẹ̀ sí í mú báyìí yóò bẹ̀rẹ̀ sí í sù yóò sù yóò sù yóò sù ìyá rẹ̀ ọ̀tọ̀ yọ̀tọ̀ yọ̀tọ̀ yọ̀tọ̀ ìyá rẹ̀ ó bì yóò bì yóò bì ọ̀gbọ́ ìyá rẹ̀ ó tù kí nìkan ìtọ́ ni wọ́n ń pè é sọ wá rí ẹ mọ́ bẹ̀rù nígbà tí àyín bá ń sun tí ń sun tí ń sun tí tún bí o yóò bì bíbì yóò tù sí sùn ara ẹ̀yìn ọba ìyá tí mo lè ṣe nù bàbá ara màá mi àyà. ọlọbìnrin mi gbé ṣé wọn ráwọn èrò rẹpẹtẹ wájú ṣọ́ọ̀bù mi <laughs> bí mo ti wà mọ́ láwọn àwọ́ọ̀dù nílé àwọ́ọ̀dù alágbo herbalist doctors. ẹ ṣe sà ẹ wò tẹ bá fi lè ṣe yẹn fún mi tára màá mi ya màá máa wojúlé dójúlé báyìí màá máa sọ fáwọn èèyàn pé kọmọ rárá gbò lọ́wọ́ yín. ìwọ náà pẹ̀lú àwọn tí ń sọ ni àwọn kan tí wọ́n ti ń kówó ìwà káàkiri wọ́n ti ń ṣe propaganda wa káàkiri. ẹ ṣe sá. wá wá wá sọfẹ lọ pè ní yọdún náà ló wù ọ sọ̀rọ̀ owó ọsùn àti ẹsẹ gansa wa sẹmi mọ fi ṣe ayé ni ọ sọ̀rọ̀ owó. n gbọ́ wá sí hàn kọ́sọ̀ ọ̀fẹ́ ní ọ̀fẹ́ ní mọ̀ sóògùn fún yàrá ni yọ ìnáyín lówó ọ̀tán lẹ́bà ti lè náwó. ọ̀nà ọ̀tán ara ìyá yín ti yánu lẹ́yìn yìí báyìí ẹ bẹ̀rẹ̀ sí sàlélúyà ẹ bẹ̀rẹ̀ sí alhamdulillah ẹ bẹ̀rẹ̀ sí yìí fáàlì bẹ níbẹ̀ kò yé wa oh ó mà ga ó ṣe ó mà ṣe àgbà em yàrá yàrá mọ́ mi ìkú tàbí tó àwù ló jẹ́ kí e, iṣẹ́ ẹ̀ máa ẹ yà mọ́ pé owó jẹ fún mi èmi ò kí ń náwó jẹ ní àwọn ẹ̀ ń tàn mí ẹ bá mi di bíi ẹ bá mi di bíi bíi Monday àmàgbà yìí jẹ ẹ mi jọ bọ́ àjọbọ́ ṣé kò tẹ́ wọn aṣọ fún mi sí ni pé kí n máa pa ọ́ fún dáàdì. Ah, mo mo ń ṣe bẹ́ẹ̀ o mo mo ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣá ẹ sọ fún wọn ló máa fi di bí monday a máa ti parí ẹ. mo èsì ní dáàdì máa dé ìyẹn yín sọ̀rọ̀ ní. àwọn ọ̀dọ́ ti bẹ́ẹ̀ ẹ máa ti parí ẹ rà o ẹ má ọ̀ yìí ẹ bọ́. ẹlẹ́yin yìí ti dé o ẹ̀rọ àlùbọ́sà ẹsẹ̀ bẹ́ẹ̀ o ẹlẹ́yin yìí ti dé o. mo yín. àríkẹ́ kí ló ṣẹlẹ̀. bọ́lá ò ṣe fẹ́ nìyẹn love story ọ̀rẹ́ mi láti school ni. ẹ ká sọ wọn. ẹ ká sọ àbúrò mi nìyẹn ẹkún dayọ̀. ẹ ká kí ló ṣẹlẹ̀. mo ní àmọ́ ọmọ sọ́nìkà báwo ni gbogbo nǹkan. máa wò tójú mò ń bọ̀ ṣùtì bọ̀. ẹ̀rọ àlùbáà mo ẹjọ́ dàbí ẹ̀mbẹ̀. tàbí ní sàbí kò kún ṣùtì bọ̀. ó dàbọ̀. ẹlẹ́yin ti dé o. ẹ̀kú ṣiṣọ́ ọjọ́.

ẹ fàwẹ̀ jagun ẹ gbàdúrà sọlọ́run. condition wo. kí ni condition irú condition wo gangan ni. Ah, ẹ wo àǹtí Mumi ìyá àti bàbá tó kúkú bí wa wọn kúkú bó ló ṣe ọmọ condition yìí kan náà ló sọ wá di wọn bí lékè wọn bíà. wọ́n jẹ́ pé kó wọn pọ̀ mọ́ mọ́ ló fẹ́ máa dẹ́rù bá àwọn èèyàn ṣebí báìbù wà lọ́wọ́ tẹ́lẹ̀ fi ṣẹ́gun èṣù ìwọ́n ti ẹ̀ yunifásitì tajọ ń lọ ṣàdédé ló dédé disappear mi ò rí ẹ mọ́ ò parí ẹ̀. mo yin student tó bá rẹ̀ ní ìrànlọ́wọ́ ló máa ń ṣàṣeyege ìwọ náà ṣàmọ̀ pé bá parí secondary school ni dádì wa kú mọ́mì wa tó dẹ̀ tún ràn wá lọ́wọ́ làwọn náà tún ṣàgbákò lẹ́nu iṣẹ́ wọn nǹkan tí ò jẹ́ kí n tẹ̀síwájú nìyẹn ibi tá à ń náwó wa sí nìyẹn ìwọ̀nba tó rẹ́kọ̀ bọ̀ táwa náà rí. èyí méjèèjì ẹ wá sọ ayé dìbò bílíkì wọ̀nbíà Eh? àdúrà lọ́pàá ìṣẹ́ fún ọmọ ènìyàn àdúrà táwọn ènìyàn máa gbà débi tí wọ́n fi wà òkè. ẹ wò ó fún mi ẹ ṣáàjọ nítorí ọlọ́run ìrànlọ́wọ́ tẹ bá mọ̀ pé lè ṣe fún wa ẹ ẹ ràn wá lọ́wọ́ ẹ má wò wá ràn báyìí. it's no matter of that iṣẹ́ tó wà bíbá yìí ẹ ní lè ṣe mú tẹ̀lé mí tẹ̀lé advice ní kẹ̀ ṣe iṣẹ́ tó wà bíbá yìí iṣẹ́ ọmọ ní iṣẹ́ tó wà mí kò síṣẹ́ tà lè ṣe o a máa ṣe ẹjọ́ ṣàwọn máa fún wa lówó a máa ṣe tọwọ́ kọ́pọ̀ àti ẹ̀ máa jáde ń fún wa. ó máa jẹ́ kọ́ ẹ̀mí aṣọ ọ̀dọ̀ mi kò speak well now. oyin ẹ fọlọ́run bẹ́ẹ̀. ọ mú mi. mo yan ọlá ó ṣe má yà létí lápá tó fara kó lápàlápà ìwọ ló sọ pá jáǹgbò tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó gé ẹ̀jẹ̀ ńkọ́ ronú sí dáadáa o. ṣòro jẹ́ kí n sọ kí ní kò fún mi àríkẹ́ kì í ṣe ọ̀tá mi o childhood friend mi ni even i just invest in cosmate mi ni all of a sudden mo kàn dédé rí mọ́ i lose contact ara wa. ibi tí wọ́n lọ gan-an nìyẹn ẹni tó ti pẹ́ tí wà á tiẹ̀ ti ríra kí ló mọ̀ tó fẹ́ wù ní wa ọ̀tá wà nínú ilé ọ̀tá wà níta ká ṣọ́ra ṣe bó ṣe ń wò yẹn ọ̀rẹ́ ojú ni o ìkẹ́ ọ̀yàyà lásán ló máa máa bẹ́ẹ̀ ṣe. ọ̀gá ẹ̀ sọ fún ẹ ṣé òwe ò mọ̀ pé gbogbo nǹkan tí dáàdì bá ń ṣe fún ẹ nínú ilé yìí inú tí ẹ ò ní dùn. ṣòrí kò sí kankan àjọbí to take care of the house kò sí kankan. Hmm. Hmm, hmm, gbọ́ tèmi o gbọ́ tèmi o láńlọ́ọ̀dù tó gbélé fẹ́lẹ́ hà ni o wàhálà ń bọ̀ ẹlẹ́hà wọlé tán ó tún kó gbogbo àwọn ẹmẹ̀wẹ̀ ẹ̀ lẹ́yìn dúró náà bínú ṣé kì í ṣàbúrò ẹ̀ mo rí nínú ilé yín yẹn. àbúrò ẹ̀ ó kàn wá gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ fún wọn sí wọn ni má bọ́dà ara ẹ̀. <laughs> èmi á sọ tèmi ṣùgbọ́n ṣọ́ ara ẹ ṣọ́ ara ṣe kí atẹ́gùn tí ò tó nǹkan kan má bàa kó gbogbo ilé yín láṣọ lọ hmm. bí mo ṣe ń sọ fún ẹ má wọrí má tiẹ̀ bọ́dà rẹ ojúlówó ojú ṣàánú má wọrí. Ah, farabalẹ̀ farabalẹ̀ lẹ́kìn tó rí ẹ̀kọ́ fún ọ máa jọba lọ láyé mi máa jọba lọ láyé mi ọmọ tá a kò lè rọ̀ lóyè alágbára lè ṣẹ́gun ni. wá kí ló kí ló bá ìsọ̀tì ẹ wá mò ń kọrin ìwọ náà ń pe orin ó ò ṣe wá táìmù tó máa kọrin tiẹ̀ lọ́tọ̀ kó compose orin ti tiẹ̀ kí ló fún àrífín wèrè yìí náà. àrífín pọ̀mùyín kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta yìí kò yé mi mọ́ àṣà níjà ti tẹ́lẹ̀. mi ò ráyè òṣì kwẹ́sọ̀ tó ń bèèrè lọ bí gọ́ọ̀gù gọ́ọ̀gù ló máa dá ẹ lóko sọ yẹn. ó dá má bínú i'm so sorry. whatever mo yín. mo wá níbi tí mo ti ń fajá lóúnjẹ ń bẹ̀rẹ̀ ni mo gbọ́ gbogbo argument ẹ̀yin àtọ̀rẹ́ yín hmm. tó bá ti di gbájá tí ń rí ni tó ti ń fojoojúmọ́ gbó kò ń ṣojú lásán mọ́ o torí àǹtí mo yin tèmi mọ̀ wọn ò kí ń wúrú wà báyìí sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó kò dẹ̀kọ́ náà ó bẹ̀rẹ̀ sí ní wùwà bó ṣe wù wọ́n sí wa ẹ wò there is something fishing somewhere. á jẹ́ pé wọ́n ti ń kọ́ ọmọ yín sí wa nìyẹn òun náà dẹ̀ gbà wò ó jẹ́ ká fi lé wọn sílẹ̀. Hmm? ẹ wò àǹtí mi èmi ò bá sọ pé ká tẹ̀lé òwe Yorùbá tó sọ pé ajé níyà ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ó bẹ́tà ká gba gbogbo ẹ̀gbin ìmúra o kálíbà rówó máa tọ́jú mọ́mì wa but Múyìn ń ṣọ̀rẹ́ gidi ó lè fún wa ní wọdẹ Múyìn lè pọmọ ẹ̀gbọ́n kó da sọ́rọ̀ àbúrò wo Ẹkúndayọ̀. pẹ̀lú wọ̀ tó ń wú yìí èmi rò pé mi lè kópo. máa mo ti ń bọ̀ mà. tó bá ṣe pé bó o ṣe lọ láláì rèé ìfúnra lóògùn àgbà òkú pásá ò fúnra pásá fi jáná o àjà ò fúnra àjà jìn ọmọ ọba tí ò bá fúnra fàìmọ̀ kó má padà wá ṣẹ́wó kó tó di pé o lè gbà á lọ́wọ́ olè tó gbé e, mo fi ń kí ọ̀hún náà. ẹ ẹ wo bàbá ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi tara o ẹ làwọn mi ẹja ẹ mọ ibi tẹ́ ń lọ ẹ jọ. ọ̀dà náà gbogbo àlá pé ẹja lè wọnú omi omi sì lè wọnú ẹja. bẹ́ẹ̀ ni ọ̀nà tó mi gbà wọnú àgbọn lẹ̀ dákankan ò lè ṣàlàyé hmm, mo fi ń kí ọ lọ. àgbọ̀ ni tán lórílẹ̀ hmm, kí ṣòkòtò aláwẹ̀ má bàa fàya lójú dì í kẹlẹ́wọ̀n ẹ̀ má bàa bọ́ ta. ẹlẹ́wọ̀n rẹ̀ ò má bàa jáde kò gbọ́ hmm. ìkìlọ̀ èmi èé ṣẹyẹ tí ké nígbà òjò tí èké ń gba ẹ̀rùn o wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ lẹ́nu mi àṣẹ ìdèbò gbọ́ ìkìlọ̀ ok ẹ ṣeun ẹ ṣeun a máa rí yín bá a máa rí yín bá. kí ló ń wá nu yàrá mi tó fẹ́ bà kọ́kọ́rọ́ mi jẹ́ ni. mo ní kí n tún bẹ́ẹ̀ ṣe ni. ǹjọ́ wo ni mo ti pè ẹ́ ipe kó wá yàrá yẹn ṣe rí ṣé mo pè ẹ́ ipe kó wá ṣe rí wèrè wà lórí ẹ̀ gan-an tábàdẹ̀rẹ̀ tó ń ya wèrè nínú ilé wèrè náà la máa fi dá padà fún ọ tí bá la kọ́kọ́rọ́ ọwọ́ mi ìmọ̀ ẹ lórí gbogbo fáírọ̀sì orí ẹ ló máa fò lọ ìwọ oníranù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé mo ṣílẹ̀kùn fún ẹ pé kó bá mi túbẹ̀ ṣe tó lọ yí kọ́kọ́rọ́ tó yí kọ́kọ́rọ́. dáàdi ẹ fi ilẹ̀ ah! tí ó tilẹ̀ bá sọ̀rọ̀ ni agbo ẹni tọ́. àti pé ẹ̀yin lè fa ìgbà rí kàtà búrú ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni ẹ wo rọ́bìṣì tó bá wa try níbí báyìí ẹ wò a ní ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà ni. orí ẹni ò pé àná ó ti yá wèrè orí ò pé àtọ kó wájú mi kó bóyá ń ṣe kúrò wájú mi. níbo ń gbà ló ń gbà. ó ti wọ́ mi wá ìjà òkúkọ dẹ ó bó ṣe ṣe mí dìde ẹ̀ ó kọ́ bàbà bàbà òun ní sẹ́sẹ̀ ọkàn ọ̀dà fọ́ọ̀ká. ìsọ inú ẹ̀kọ́ àkúmọ́ra ní àìmọye ohun tó ń ṣẹlẹ̀ sọmọ lẹ́yìn odi tí ò ní délé tí ò ní rí fẹ́ nìkan o. ìwọ sí ìgbà gbogbo ìwọ sí ìgbà gbogbo ìwọ sí ìgbà gbogbo. Ẹkúndayà ṣé màmí lálejò ni bó ṣe yẹ mí náà lẹ́nu ìlú níwájú ilé wa. Mami, níbo lẹ ti Mami, owó ló dá sílẹ̀ lẹ́ni gbogbo onulé yìí. Ẹ kí ló tẹ dáwó Ah! Ẹ̀kúnlẹ̀. mọ̀ sí mọ́tò ń bẹ̀ bọ̀. wòye nǹkan kan ò start mọ́tò ṣó disappear ni. mi náà mọ. mi túgbúre mọ́tò àgbúrò mọ́tò. Akúndayọ̀ kí la fẹ́ ṣe báyìí. èyí ni màá bi léèrè náà pé kí la máa ṣe. ìwò jẹ́ ká ṣáà tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ lọ́kọ́ fún mi. ọmọdé ló ń ṣe ni àgbà kì í ṣe ni ìwọ ló kówó fún mi kó tó jáde láàárọ̀ yìí. màámi bí ò bá yín jiyàn five hundred méjì ni mo kó fún yín bí kẹ́kọ̀ọ́ fáǹtì náà tó bá dé báwo ni wọ́n one thousand ṣe wá jẹ́. ẹ wò nǹkan kan ni ò tí ì yé mi o ṣé àlejò wọlé ọkọwó fún yín ẹ gbàgbé ni àbí èèyàn kan wọlé tó dáwó sílẹ̀. èmi ò lálejò kankan o àlejò wọlé o owó tó kó fún mi òun náà ni mo ta mọ́ bí yìí o. màámi one thousand táwa rí nǹkan báwo ló ṣe jẹ́. bóyá àwọn tí mo bá dájọ ni wọ́n kó àjọ mi wá. àjọ àjọ màámi ẹ̀yin ìtàlẹ́jọ́ ń dájọ́ nígbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní dájọ́ àti pé ìgbà wo lọ mú owó àjọ wá. àjọ àjọ èmi ò máa bẹ́ẹ̀ nìkan kan dájọ́. ẹ tún dájọ́ màá mi. mi dájọ́. àǹtí mi ṣé ìrí pé nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí. ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ báyìí o. ẹ ká sọ ma ẹ ká sọ ma ẹ rà mọ ẹ tó jókòó báwo lára wọn mi. àdúpẹ́ ẹ fẹ́ tọ́jú wa. ọlọ́run yóò tọ́jú jà rẹ̀ ṣe gan-an. bùhántí nọ́ọ̀sì ṣe dey sure pé mọ́mí respond sí treatment because bó ṣe rí yóò tẹ́ mi lọ́rùn. ṣé ìdípọ̀ ti yàtọ̀ ní wọ́n lògùn wọn dáadáa àfìgbà tí kálukàlẹ̀ báyìí tó ń kó mi wọ́n ń kó mi ni wọ́n ń lò dáadáa nǹkan tó kọ̀ wá ṣẹlẹ̀ ni pé àwọn abẹ́rẹ́ wọn àtògùn wọn tábẹ́ kí n máa fún wọn déédéé mú láti rí owó because àìrí owó mi ò lè rògùn àtàbẹ́rẹ́ fún wọn. ẹ wo tówó yẹn tiẹ̀ ní kò sí problem pẹ̀lú yẹn kódà owó oògùn tó máa lò ní next week àti kólẹ̀ ẹ ṣáàjú ń dúró lẹ má jẹ́ kó sùn yín. ìdínà lábẹ́rẹ́ ni kára láìsàn ti yá kábí pé tí wọ́n máa sọ ológun tàbá dèké pẹ̀lú ògo lára ọmọ ẹṣẹ́ ìrìnkò ti yàtọ̀ ni. ọlọ́run adé máa ràn yín lọ́wọ́ ẹ ṣe gan ẹ̀kọ́ àdúrà ti wà. mo pẹ́ títí bẹ́ẹ̀ bá wà òkun ọ́ bó pẹ́ títí ìmọ̀ra kan. ṣé ẹ̀rí kò ti yàtọ̀ ní ẹ̀rọ ó pẹ́ tí tí bẹ́ẹ̀ máa ń yíyá o. Seriously, this is wow. This is wow. Good boy. Uh -uh. How are you? Uh <laughs> -uh. It's been a while. Oh, good boy. Ẹ máa wà búrò mi. Ẹ wà búrò mi bó ṣe wá tóbi. Ẹ jọ báwo lẹ fẹ́ dá búrò mọ́ ah. náà méjèèjì. nǹkan tó ń jẹ ìwọ́gun ò jẹ́ lọ. ah i can see ṣàlàfíà ni mo bá yín. i'm good i'm good. <laughs> mọ́mí like seriously i'm in love with this house. déètì kí ló bá ti rí kí ló ti rí eh. tó bá tún wá rí ìtìbí ọkọ mọ ẹ o ma. i can't wait to go inside. ẹ bá bẹ̀rẹ̀ ká náà wá rí ẹ bá bẹ̀rẹ̀ ká wọ́n. ìwọ̀nsìn gorí ìwọ̀nsìn bẹ́ẹ̀ ni o bára yé jẹ́ a ò rẹ́ni gbọ́là ọ̀la kì í yá o. ojú ẹni máa là àrí ọdún jásí kòtò jásí gegele sóhun lọ́nà ògùn o sóhun lọ́nà ọ̀la kálábàámọ̀ bìtá ò ti là a ò bá gbà bẹ̀ lọ kíá ìfẹ́ yẹlé ìfẹ́ àwòdì hmm. ká fi ìṣẹ́yẹ díwọ̀n ìfẹ́ wò ìfẹ́ yẹlé ni ká mú ni àbí tàwòdì ẹyẹlé jí nínú igbó tòun tọkọ ẹ̀ ń kọrin ìfẹ́ kíra wọn wọ́n ń fìyẹ́ lùyẹ́ wọ́n ń ṣòdòdò ìfẹ́ báwọn òdì bá jí nínú igbó wọ́n ń lò fẹ́ ìyọra ẹni lójú jẹ bẹ́yẹlé bá ń sunkún tòun táyà ẹni bẹ́ẹ̀ bẹ́yẹlé bá ń ṣòjòjò ọkọ ẹ̀ ò ní gbẹ̀yìn níbẹ̀ bí ìtàwòdì kọ́ rárá báwòdì ń jẹun kì í fàyà jẹ ká jẹni ká fẹ́ni tán òun nífẹ̀ẹ́ àwòdì ṣé fẹ̀yẹlé ni ká mú ni àbí tàwòdì. jọ nítorí Ọlọ́run kí ni ìtumọ̀ gbogbo àlọ́ ẹ̀ yìí àti pé kí ló kọ́ wa o. mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ní sá. Hmm. Joshua lè continue. bẹ́yẹlé akọ tó bá ṣe abo wọ́n máa ń forí jìra wọn bẹ́ẹ̀ tábo bá ṣe akọ tó bá ti fìyẹ́ lùyẹ́ ó ti tán nìyẹn àmọ́ bí ìtàwòdì kan tíjà bá wà láàrin wọn bí ikọ́ wọn ra wọn lọ sọ̀rọ̀ alákejì ló máa ń ṣe wọ́n. Hmm. jọ kí wàá ní gbogbo ìtumọ̀ àṣàmọ̀ èyí o àti pé kí ló kọ́ wa gangan. ẹ wò gbogbo òwe yìí kò yé mi náà mo fẹ́ kẹ́ bá mi tú. <laughs> èmi kọ́ ni màá bá ètò ẹni tó bá sóyìnbó nílé àná òun náà ló máa sọ túmọ̀ ẹ̀ so ìwọ tí o pa tó sọ́nà ni kò tún. ó dáná pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ló wé mi ẹni tó bá tabà kó má fi ṣèbínú. ọ̀nkú hmm. jíbọ́lá mo gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀yìn àtàǹtí oyin ẹ ṣe dáríjì wọn kẹ́ dájọ́ gbéyàwó sọ́nà. <laughs> èyí tó tiẹ̀ fi bàjẹ́ lọ́jọ́ ìgbéyàwó ọjọ́ ìgbéyàwó kọ́ ọjọ́ ìtúsùjẹ ni <laughs> anyway kò really sí nǹkan kan tó serious láàrin mi àti oyin tẹ́lẹ̀ àti pé ọlọ́run tiẹ̀ ti wá pèsè ìyàwó tèmi fèmí. Ah, àbí nítorí pé wọ́n ní wọn wá kí yín láti gbàtẹ́ ti dé lẹ ṣe ń bínú sí wọn èmi gbọ́ pé wọ́n ní dáàdì wọn ni ò jẹ́ kó ráyè ẹ dáríjì wọn. àtọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ti ní ìyàwó tèmi. ìyàwó tábàlẹ̀ ni náà ẹ jẹ́ kí n mọ̀. <laughs> o fẹ́ mọ ìyàwó mi o lójú inú ni anyway tí o bá ní ojú inú yẹ kó mọ ìyàwó mi but very soon màá jẹ́ kó mọ ìyàwó mi. Really? Sure. Do you care for this? No. Are you sure? fọ̀rọ̀ ìfẹ́ báyà sí. try that understanding Continue tí clear. for how long la fẹ́ máa ṣe yọwa yọwa yọwa things. igi téèyàn bá ń yọ ọbẹ̀ ló máa ń wó pààyàn báwọn Yorùbá ṣe máa ń sọ. ṣé mi ni mo ní dad mi èmi ni mo ní mọ́mísì mi wọn ò ní choice nǹkan tí mo bá fẹ́ ló bá mi fẹ́ come on jẹ́ ká jó ń gbangba jàre bí àṣà ṣe máa ń jó yes jẹ́ ká jẹ́ kó mọ̀ kò sígbà tán ni mọ̀ yes alright I love you darling talk to you later okay. I go love you. Ah! bọ̀dá mi ẹ̀ wá drop coin? ẹ báyìí kí báǹtì oyin sọ̀rọ̀ lọ́nà ah, kò dáa. ṣé mo sọ wọn pé mò ń fẹ́ oyin. Ah, irọ́ ni o ẹ má sọ fún mi pé best friend lásán lẹ́yìn méjì ṣe o. ṣé mo introduce ẹ sí as my girlfriend tí mo late. Ah, so nǹkan tí wàá sọ fún mi sí pé kò sí kankan láàrin ẹ̀yin méjì lẹ́wọ̀n sọ fún mi báyìí. hi baby. ọkùnrin máa ga ọ tí owó ti sáré yọ owó àti oyin kúrò nìyẹn ṣé báyìí ṣe rí nìyẹn. àmín hmm. àmín àmín Ọlọ́run. mọ́mí ẹ pẹ̀lẹ́ oúnjẹ onípẹ́ jiná mọ́. gbogbo ẹ̀ ló fi jíṣẹ́ ó jíṣẹ́ fún mi ṣé mo dúpẹ́ ò ní dààmú owó ẹ ò ní tán iyì ẹ ò ní parẹ́ ọ̀nà kì í dí mọ́dò kó má ṣàn wà á máa rí tiẹ̀ ṣe lágbára Ọlọ́run ọ̀nà ò ní dí mọ́ ẹ o ṣé mo dúpẹ́ o. o ṣé hmm. kó yàtọ̀ ńṣe ló tún pọ̀ sí i ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pé first thing tomorrow morning màá ní kí dókítà mi kó wá check mi. kò burú ìbá dúpẹ́ o mo mọ gbogbo oore tó ń ṣe mo mọ rírì orí ẹ o ọlọ́run àbá mi san ẹ́ lẹ́sàn-án rẹ̀ ìwọ náà ò ní firú ẹ̀ gbà ò ní ṣàìsàn lágbára ọ̀nà ṣe dúró kó báyàwó ẹ̀ sọ̀rọ̀. my boo boo. <laughs> I'm fine. fine o wọ náà kọ. Hmm, tó bá dàrẹ́ la máa wá. àánú oh, mọ̀ pé ara mọ́ mi rèé àwọn èèyàn dẹ̀ lè fi wọ́n lẹ́bẹ̀ yẹn máa wá lọ́la. ok mo ti gbọ́. Love you too. <laughs> oh, Debola. I go love you. Hmm. Àǹtí me. In kote máa ń rò yàtọ̀ sí nǹkan tẹ́ ń rò. Ṣẹ́yìn rí i pé Ọ̀nkú Jíbọ́lá handsome gan ṣá. Ọkùnrin tó bá ti handsome bẹ́ẹ̀ yẹ máa níṣe náà. Bí ò toast obìnrin, obìnrin á toast ẹ̀. Wo Ẹkúndayọ̀. Kókó ṣe Jíbọ́lá tèmi wo kóhùn kí obìnrin pọ̀ tó láyé yìí ọkọ mi kò lè wojú obìnrin mi gbàgbé lórí yẹn mọ́ mi ẹ̀pẹ̀lẹ́ lọ́dọ̀ ní pẹ́ẹ́ tí ná mọ́. ẹ tètè lọ pidgin ibi tí ń ṣe mí nǹkan. hello ma mo wà pa ma ẹ̀yin náà nǹkan. bẹ́ẹ̀ ni o kò jíṣẹ́ ọkọ mi wàá ṣóyè. kò tọpẹ́ àmì ọlọ́run ọba wa àmì àmì ọlọ́run ọba àmín àbáwò dẹ̀ wá lára yín báyìí sìn. ẹ̀yà ẹ pẹ̀lẹ́ nǹkan tí màá ṣe lélẹ̀ màá try láti pe doctor so màá màá bá yín ṣàlàyé fún wọn ṣáà kí ni kí wọ́n yọjú sí yín. all right ma àmì ọlọ́run àmì mà àmì mà Okay. Baby. Darling, how are you? So when are you coming home? Come on. Arolabao. Start coming now, like now. I need to see you now, baby. I understand, but you need to understand me as well. I'm missing you here. Why didn't you bro Edro mommy? Start coming now, come on. Arolatipeju. wo ayọ̀ ló pa ọmọ ọlọ́pàá tó ní bàbá òun níbọn lé ìbọn yẹn gan ló fi parẹ́ béèyàn bá jẹ́ ọmọ olówó kò ní kéèyàn gọ̀ ọ́ i'm sorry to say ẹgbẹ́ ìlú ń gba agọ̀mọ́ra sórí ní ọgbọ́n ti tèmi o ṣó fẹ́ gbọ́ gbogbo nǹkan tó ní ẹ̀gbọ́n ẹ̀ rà yẹn àríkẹ́ ló máa rà fún. Ah, ó jẹ jẹ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí ẹ̀gbọ́n mi náwó fún ajílọsẹ ìyàwó tó ń jẹun ajígbọn ni. ìwọ ló fẹ́ kó rí bẹ́ẹ̀ tí èèyàn ò bá rọ́jú ṣe gbẹ́nàgbẹ́nà ó yẹ kó rọ́jú ṣe gbẹ́nugbẹ́nu kó tó wáá di pé ẹlẹ́dẹ̀ máa gbé ọ̀dọ̀ àgùntàn ó yẹ kó o pariwo kí gbogbo lè jí o. tó bá wá jẹ bẹ́ẹ̀ màá jẹ́ kó mọ̀ ẹ́ pé èèyàn kì í dánwó ẹ̀wọ̀n lódò kó lóore wá gbé lọ. now you are talking ó ṣe ń sàn nǹkan tí mo fẹ́ gbọ́ ni let's go. ẹ àdàbà wọn pọ̀ gẹ̀dẹ̀gbẹ́ ni pé ẹyẹ ilé ò gbọ́ ẹyẹ ilé tèmi kúkú gbọ́ mo kàn ń tiri ni yes now. ibi gẹ́dẹ́jẹ́ là ń gbágbá ẹ̀ ẹ̀ àbóòrí tí gbogbo wọn sá sẹ́yìn kankan wọn wá sọ gbogbo adi afọ́jú. <laughs> wò ó bá wo ń tiẹ̀ ibi ìlà máa wà tí gbogbo wọn máa kọ́rọ̀ ara wọn wá bá wa. ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ ni bàbá náà ló máa parí ẹ̀ fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀ ṣe bí e, e, e, ibi la máa wà a máa gbọ́dọ̀ ara wọn wà à ń bọ̀. ẹ ilé làpò tí tèmi máa jókòó dèjì má wọrí èmi ò ní problem ah mi ò ní problem o oh yes mi ò ní problem. ah wo ọ̀rọ̀ títí wọn yẹn kékeré ni báwo la ṣe máa ríra jàre ọ̀sán ti sùn náà kí n tó máa bọ̀ àǹtórí tiẹ̀ dẹ̀ ni mo ṣe ṣàìsàn torí mo fẹ́ kí everybody ti sùn kí n tó wọlé wá torí mo máa má bẹ̀rù. bá mi o. ẹbí kan mọ ẹ̀rọ ní láti bá ẹ náà are you not happy to see me. I'm happy. Are you sure you're happy? Yes. Okay, come on, let's do it. Stop. Come on, don't say no. Eh? Má fi ọ̀nà méjì jẹ mi, o ṣe mọ̀ pé mo ṣàìsàn torí tí. Let me give it to you now bẹ́ẹ̀ lágbára o. ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tó máa bá rọ̀ ń bẹ̀. ok mo ti wá rí i pé o fẹ́ bá olóko wa débi egbò obìnrin lọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìfẹ́ mi tuntun lẹ́nu òun ni iyọ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ìdùnnú mi òun ni òjìji mi òun ni ìmọ́lẹ̀ mi <laughs> in fact mo máa ń pè ní ayé mi nígbà mi. ọ̀rẹ́ ah, wa o ó dẹ̀ ti wá ní wá pẹ̀lú. báwo oh, ni very soon. <laughs> ah àti the plan for wedding for now no wedding care yeah, but of course ìyẹn náà my ṣẹlẹ̀ but ṣíṣẹ̀ntẹ̀lé la mo máa ṣe so kí ló máa ṣẹlẹ̀ jẹ́ ká jáde ní weekend náà àtìgbà tí n ti dé sí nàìjíríà ẹnu ẹnu ló kàn máa fi ń sọ àmàjáde àmàjáde ṣé wọ́n nìkan ló bísí jù láfíríkà ni iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò jáyé sí kò máa sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ <laughs> all right all right. sí pé kẹ́ ṣe ọ̀nà mi ò ní ọwọ́ sí rárá rárá ni nígbà tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ní oyún kí ló dé protect ara yín tí abuké bá rí arọ ó máa yan ọlọ́run lógo ní oyún tí olówó ń wá èmi àti ẹ̀ pé kóun ní oyún láàárọ̀ kó bàjẹ́ lálẹ́ òun ni ọlọ́run wá ṣe fún yín lẹ́ẹ̀tún wá fẹ́ mọ̀ọ́rẹ́ ẹ má wà bí aláìmoore o ẹ wò ó àdúrà tèmi ṣáà máa gbà ni wípé bí ọlọ́run ṣe fi rọ ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn tí ò ní lára ọlọ́run ò ní bá mi fi ní lára. ẹkún dayọ̀ tèmi ni òye ẹ ìyá ń ronú ọmọ ẹ ń roka akẹ́kọ̀ọ́ ò lè dá gígé bẹ́ẹ̀ ọ̀làlà kan ò lè dá gìlà kò sí nǹkan tẹ́dà fẹ́ ṣe láyé tọ́lọ́run ò bá yọ̀ǹda kò sí nǹkan tó fẹ́ ṣe mi ò lè dóyún gbé kí n tún dọ́mọ tọ̀. kí ni kòtẹ́ mean ṣé ẹ sọ fún ọkọ yín pé ẹ lóyún ọ̀nà àwọn ògbà ni àbóhùn ló sọ fún yín wípé kẹ lọ ṣẹ́ oyún. èmi ò lè sọ wo Ẹkúndayọ̀ màá yàfẹ́ ọ̀rẹ́ ṣe bòńkẹ́lẹ́ ni tẹ́ẹ̀dá ọlọ́run kankan ò ní mọ̀ sí i. ọ̀rọ̀ tó bá jáṣírí ilẹ̀ ní sọ síta mú ti mọ̀ sí i. èmi tẹ́tí wá sọ fún yín nǹkan ọ̀rọ̀ tẹ́ẹ̀ bá fẹ́ kẹ̀dẹ̀ ọlọ́run mọ̀ sí i ó máa wà ń kún ara yín ni. Hmm. iṣẹ́ ọlọ́run máa ní bó pẹ́ bóyá á tayọ hmm. ìyàwó là ń yọ fẹ́ à ń yọ ọmọ bí hmm. má ṣe lóògùn má mọ̀ o. tó bá fi lè mọ̀ máa ná pápá bora ni. wà á ná pápá bora báwo láì sọmọ pápá sọ fún mi rí kí ni reason tó ṣe fẹ́ ná pápá bora náà èmi ò fẹ́ wàhálà o. o ò fẹ́ wàhálà ló ti fẹ́ ṣe ní pápá pàgbé kó wá nu pápá bora láìsàn kankan fún mi. Ah, mọ́mí àti dádì ò máa gbọ́dọ̀ gbọ́. ṣé tó bá lóyún sìn ṣé ẹ̀ṣẹ̀ nípa olóyún ni àbí èmi tí olóyún fún ṣé mo sọ fún ẹ pé mi ò ní gbà ni. E, èmi ò lè stand ẹ o èmi ò fẹ́ wà láfúnra mi mọ́mí àti dádì ò gbọ́dọ̀ gbọ́ èmi. mọ́mí àti dádì tó ń sọ̀rọ̀ pa ìṣọ́ wọn ti pé òbí mi ni wọ́n ṣe. so anything tí mo bá fẹ́ òun náà ló máa padà bá mi fẹ́ kí ni reason tó ṣe fẹ́ hot mi jọ kí ni mo fi deserve wrong nǹkan báyìí because tó bá sá lọ sí ibo ló fẹ́ kí n fojú sí ṣó mọ̀ pé ara mi ò ní balẹ̀ ní mama wá ẹni náà you don't have to do this to me please èmi tí mo fún ẹ lóyún mo sọ fún ẹ pé mi ò ní gbà náà agbára mi gbé ìwọ má wọrí fi everything lẹ̀ fún mi fún àrídájú kó lè mọ̀ pé i am fully ready màá lọ introduce ẹ sí mọ́mi officially láàárọ̀ ọ̀la má dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé mi mo fún ẹ lóyún. èmi ò fẹ́ yẹn o mi ò fẹ́ wàhálà o mi ò mi ò mọ̀ ṣe yẹn o. bébì mo láì tó ṣe ń ṣe yìí o mo láì tó ṣe ń ṣe kò sí wàhálà kankan bí kankan náà come on come on baby come on kò sí wàhálà kankan bí kankan. hello tẹ́lẹ̀ bá mi bá fọṣọ tán ṣé wọ́n wá dáṣọ pa àfúráṣọ ni. núfẹ̀ẹ́ omi tó yá níbo ló fi sí má ever bèrè sí question lọ́wọ́ mi inú yàrá ẹ̀ ni mo wà ló fẹ́ but láyé ẹ̀ má kíkọ́ dé mi àti ẹ̀ pọ̀ mọ́. kí lélẹ̀ dádì dádì mọ́mì. má bínú níbo ló wà. check àwọn ìwé tó wà lórí tébù yẹn ó máa wà ń bẹ̀. má bínú. ìsọ inú ẹ̀kú o àmúmọ́ra ni àìmọye ohun tó ṣẹlẹ̀ sọmọ lẹ́yìn odi tí ò ní délé rí. má ṣáájú mi láti ń gbọ́dí tẹ́lẹ̀ ṣe owó tó ní má kẹ́yìn mi. Ah, ọ̀gá ọ̀sán ọlọ́run ṣàjẹkọ̀ ọmọ ìlú ìlú ẹ̀kọ́ wa. àmì ọlọ́run nígbà tó ní pleasure ń bínú ẹlẹ́sẹ̀ tẹ́ni tó láṣọ tó ń bínú alákìsà tẹ́ni tó ń jẹran tó tún bínú ẹni tó ń jẹgùn àfi kọ́ ló ń ṣàánú wa. ẹ nǹkan kan tó dé mi lójú ni pé èèyàn lè pa kádàrá dà ibi tó rí bá níyàn máa dé ó di dandan kéèyàn débẹ̀ èèyàn lè pa kádàrá dà ó kàn lè pẹ́ bọ́tá débẹ̀. dádì dádì mú mi ẹ wù. Mọ̀yì, wo ayé ló ti rí mi, ariwo ẹ̀ ti pọ̀ jù kí ló dé. Kí ló máa ń ṣèwọ Ṣé a kọjá àbí ta jókòó sí yìí ni? Láti òkè la ti ń gbọ́ dádì mọ́mì dádì mọ́mì. Ṣé o lè ṣe kó má pariwo ni? Ewu mú dájú àríkẹ́ ló ní tẹ̀sán àríkẹ́ ni. Tó a láti ẹ̀wù ló ń tẹ̀ wùrùwùrùwùrù ẹ̀wù láriwo gan. Hmm, ewu kó tó wà ń gbé dájú. A máa wò a máa wò a. Gbàtọ́ hmm. á jáde kẹ́ńkọ́. Gbàtọ́ jáde kẹ́ńkọ́. kí wọ́n kọ sí. Ah, àríkẹ́ àríkẹ́ lóyún ah. kí ni ọjọ́ orí ẹ̀ tó ń lóyún mo bẹ̀ kí lọ́jọ́ orí àríkẹ́ tó ń lóyún. jọmọdé ni ẹ̀dẹ̀ wa ní kí ni èjì ẹ̀ yẹn yọ sọmọdé a ò dẹ̀ sọ pé kì sọmọdé ni àríkẹ́ yẹn máa lóyún mọ́ wa níbo la yé dorí kọgàn. èmi wàá mú kọ́kọ́kọ́kọ́ báyìí kẹ́ ẹ lóyún àìkè ìjọ kí ni títì ẹ̀ ń bẹ̀ mú mi ìjọ òun lọ bí àìkè kò tó wò ó fúra ẹ̀ wá lóyún a mo jọ òun àìkè ìjọ òun lọ bá dẹ̀ tó jọmọ kékeré ẹ gbọ́dọ̀ mi ṣèwádìí ẹlẹ́rù títì ẹ̀ kí ni títì ẹ̀ bẹ̀ ṣé wọn ló bí tiẹ̀ lára ni tó wà mú kankan kankan àìkè lóyún. máa dìá máa bá àlọ́ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe ṣe kì í ṣọmọdé ṣé ìyẹn ló wá ní kó máa tọ́ spear mọ́ nílé fún mi ẹ́ iṣẹ́ wo ló ní lọ́wọ́ gan-an tọmọ tọmọ bá wálẹ̀ ẹ́ anyway. ẹni tó gbalé kan tí ò tó ọ̀sán kan orúkọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń fò lọ bí ẹyẹ ẹ mo bá yín bò mo bá yín bò tó ń tọ́lẹ̀ ẹ ti bọ́. oyi eke is my hobby. mo sọ mo ní kẹ́ ẹ fura. Hmm bí èèyàn burẹ́wà títí tó ju èmàdò lọ. tó tún wá nímú tó dàbí ta kíka ó di dandan máa pàdé oní títí ẹ ẹni tẹ wá lẹ́ẹ̀fẹ́ kó tepo sáàlà yín òun ló padà fi léyìn ṣe bùgbé yìí o àríkẹ́ pàpà ló mú fẹ́ gbọ́ ẹ. ìgbórí. sori alẹ́ bí oṣù lọ́rọ̀ ẹ̀ tó mu tí ó tó tún wa mọ́tò ẹnu kó lé bí oṣù kó bóṣù lọ ni sori eyín tó wà nínú ẹ̀yẹn tó bá kọ̀ tí ò yọ igi ni màá fi bá gbọ́n yọ. Ah, ẹ wá o ìyẹn lèmi ò lọ́wọ́ sí o tẹ bá mọ̀ pé ẹ̀ ní gboyún inú ẹ̀ ẹ jẹ́ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kí ni bí láfẹ́ fún oyún ọmọ àlè ṣe oyún ọmọ àlè orí fúlàní ò ní burú títí kó sì jí mẹ́rin. Ah, ẹ ti sin eléyìí náà o nítorí tí búrọ́dẹ̀ ò bá ṣe oyún ò lè dé o. wo ọ̀rẹ́ wàá gbélé gbọ́ bẹ́ẹ̀ ikú tó ṣe ó pa lórí kò ní kò láwùjọ rárá. Ah, take it ó tọ́ ni mo sọ fún ẹ. ẹjọ́ torí ọlọ́run dání ẹjọ́ ẹkún dayọ ẹkún tí o sì náà kí ló dé sí kí ló ṣẹlẹ̀ sí ọ. ẹ ẹ dágbére fún ọgá tó sọ̀rọ̀ ọmọ yìí tẹ mọ lọ ni àbí kílẹ̀ yìí náà ìfọwọ́ kàkiri náà. ṣé mo pé màmá ẹni kan lówó ẹni ara wọn ò dé ìyá àṣà èkè kì í lọ báyìí máa ń lọ ta máa ń padà wá nílé. sẹ́lẹ̀ ìsẹ́lẹ̀ ẹ̀pẹ́ ni mi ò tí ẹ méjà máa wá bẹ̀. wọ́n rẹ̀ sọ́jà níjà máa lọ. ètò ẹ̀jà máa wá bẹ̀ wọ́n ẹ̀ jáde ló ṣe mí. gbogbo kó sì jáde. kí ló fẹ́ wá ṣe sí? kí ló fẹ́ wá ṣe sí? o ò ṣẹ̀ máa ṣe é ṣọ̀ṣẹ̀ ń ṣe mí. so ẹ̀yin wà nù léyìí ọ̀ ń pa yín jẹmọ́ nù léyìí mi ò dẹ̀ mọ̀ àbí ó ti dà wo ìwọ́n tiẹ̀ èyí ò ń ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ti yé mi mo mọ̀ pé òun gba bride wo jẹ́ kí n sọ fún yín àyín méjèèjì ìjọ tẹ ti tẹ́sẹ̀ burúkú wọnú ilé yìí business mi ò lọ déédéé mọ́ bíi kí n máa lálàákàlà kí gẹ́yẹ́ máa lé mi so ẹ sọ òṣì tẹ kó wọnú ilé yìí mo fẹ́ kẹ́ kó jáde àwọn ní tí téèyàn kan ò bá bàjẹ́ tẹlomi ò lè da iṣẹ́ yín ti parí so kẹ́yẹ fún ẹlòmíì ṣáàsì kó wọnú ilé wa. ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dáhùn ṣó máa tẹ̀lé wọn. ó dàbí ẹni pé iṣẹ́ ti ṣe ẹ̀gbọ́n ti tán. ara sọ fún mi. ẹ ẹ ọ̀rẹ́ mi lè fẹ́ kó tún lé. ẹ pàṣẹ fún dàlọ́ ọ̀gá ni ọmọ ọ̀lọ́ dà kọ́. ẹ kò lè bọ́ ta. ṣé ìyá wẹ̀rẹ̀ ọ̀gá lè bọ́ ta. ọ̀gá lè bọ́ ta. ẹ ti ń jẹ dodo. pípẹ́ tí ìbẹ̀rẹ̀ bá wà títí ìmọ́lẹ̀ àtàn ó bó títí bẹ́ẹ̀ bá ń jìyà ó lọ́jọ́ kan lọ́jọ́ kan àdùn ń bọ̀ ó bẹ́ẹ̀dá bá ń ṣe bí sí mọ́lẹ̀ o. lọ́jọ́ kan lọ́jọ́ kan ẹ̀sùn adé. Solomon close là ń lọ. ẹ wọlé five hundred lówó yín o. Ah, ah, ẹ wo ẹ jẹ́ fún yín three hundred. ẹ̀ ń ṣe èdè kò ní ẹ mọ iye tó ń tepo ń sìn àbí. ẹ ò dá máa fún yín four hundred. ẹ wọlé màá má ní ìjẹ bẹ́ẹ̀. àǹtí mi ṣé tọ́jú owó síbi kan ni àbẹ fi owó pamọ́ síbi tí mi ò mọ̀ ṣé mọ̀ pé kò sówó kankan lọ́wọ́ yín. ọkùnrin ọ̀nà mi àbí èmi ṣe èdè kò ní kí wàá gbé yín lọ́fẹ̀ẹ́ àbí. rárá o mi ní kẹ́ gbé wa lọ́fẹ̀ẹ́ o. ọ̀fẹ́ lèmi repo sí máṣíìnì àbí. ẹ ní sùúrù ẹ wò ibi tá a ti ń wọn ò ká mú pọ̀sù wá débi tá a fẹ́ mówó ẹ wò tẹ́ bá gbé mi dé ibi tá a lọ máa gbowó fún yín. ẹ máa gbowó fún mi. ẹ máa lọ dán ọ ẹ fún mi lówó mi yẹtí náà méjì ẹ tó mi pàjẹ́ lẹ́ẹ̀kan náà. ọmọ fún yín ọmọ fún yín. ó wọlé ẹ wọlé máa bí ire mélòó tẹ lè ra ti èyí lè dùn. ìyàrá ooo ìyàrá ooo ìyàrá ooo. jẹ́kùtọ̀ ọ̀rọ̀ mi ò fẹ́ láyé mi o. jásí kòtò kò jásí gègé lọ́nà ògbó lọ́nà ọ̀la ẹ̀dá mi wọ̀ sí ojú àwìn kò débi tó ń lọ báyọ̀ mi kú báyọ̀ mi kú àṣẹ dá. ọ̀gá ọ̀dà ṣe wà fún àpá ẹ gbà lọ́wọ́. Hamidu bá mi pe àríkẹ́ àtẹkùndayọ̀ kó wá kẹ́rù nu mọ́tò yìí. ọ̀gá wọn ti láwọn mẹ́rin jáde ọ̀gá ti lé wọn jáde tètè. ọ̀gá lè ta ni jáde. pẹ̀lú ògbọ́lọ́ àwọn méjèèjì. ẹ̀ńtẹ́ aláìsàn pé wọ́n ti lé wọn kúrò láìpẹ́ wọn sínú ilé ìmọ̀ wọn ti kẹ́rù wọn. pẹ̀lú ògbọ́lọ́ kí ló sọ pé ṣẹlẹ̀. ọ̀gá bínú gan ni o tí wọ́n wọ̀ mí gan lépè. why mọ́mí can you hear that. Ah, why tọ́jú ma ti fẹ́. ọ̀gá bínú gan ni. ewu tí ẹ ní sùúrù. ọ̀gá bínú gan ni o ọ̀gá ẹ̀. mọyìn mọyìn jẹ́ kí orí ẹ pé jẹ́ kí orí ẹ pé kó mọ nǹkan tó ń ṣe òṣùwọ̀n pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ ṣá whenever tí èmi àti dáàdì bá ti sọ̀rọ̀ má máa gbẹnu ẹ̀ sí mọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ iwájú lé síwájú kí pàkọ́ tó tẹ̀lé what's the meaning of all this now and dad i'm still on it tí àríkẹ́ àti àbúrò ẹ̀ ò bá ti padà wá sínú ilé then i'm out of this house. oh, bá out of this house kóhùn ẹ kò lọ sẹ́ni ìwíà ò jẹ́ ìsọ̀ kankan fún ẹ oníjọ́ tí ọmọdé bá kọlu làbẹ́làbẹ́ ohun àtẹ̀jẹ̀ ló ń wọ̀lú kóhùn ẹ kò rà rírà kí ni tèmi ń bẹ̀. ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi kọ̀ kí ló dé tàbí pé bára wa sọ̀rọ̀ olóòlé kí ló dé olóòlé jẹ́ kọ́mọ mi rárìnra o. ẹ sọmọ nìyí tó bí sọmọ lélẹyìí tó ń disgrace yẹn. jibola kí ni tiẹ̀ pẹ̀lú àwọn tó kú olè. kí ni tèmi àbí fine i think i have to make this clear to everyone now you all need to understand this now oyún tó wà nínú àríkẹ́ listen very good èmi ni mo ní yes èmi ni mo lóyún tó wà nínú ẹ̀ ah! jibola and i don't care tí olówó bá ń ṣọ̀rẹ́ olówó tí wọ́n ń fẹ́ra wọn tí òtòṣì ń ṣọ̀rẹ́ òtòṣì tó ń fẹ́ra wọn àríkẹ́yìn gangan olèmi kìíní máa fẹ́. yes. ṣó o gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. yes. ṣó o gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. come look here you are a disgrace to this family. and not even you can stop me. ẹ ṣó o gbọ́dọ̀ burúkú lẹ́nu look here Jibola you are a disgrace to this family you are a disgrace to this family sọmọ ah, lẹlẹ tóbi. sẹ́yìn lẹẹma rẹ mi ẹ̀yin lẹẹma tètè fún mi ẹ̀yin lẹẹma ẹ̀yin lẹẹma ẹ̀yin lẹẹma sọ kọtẹ mọ fẹẹ ṣe fún mi ni. àjọ nǹkan èmi èmi ló máa wọ́n I'm not my kid dad I'm not my kid. Ah, you are kid. I'm not more kid dad come on. o no no no I I need I need to make this clear I'm not more a kid dad. ẹ ṣàlàyé ṣàlàyé fún mi kó sọmọdé ẹ ó di torí sọmọ ní tóbi àwùjọ ọmọ lélẹ sọmọ ní jíbọlá yìí tó fẹ́ dójú tì wá sọ́mọ lélẹ́yìí. jásí kòtò òun jásí gègèrè lọ́nà ògbó lọ́nà ńlá ẹ̀dá bí wọ́n sì lójú àrító kó tó débi tó ń lọ. ọ̀rẹ́ my friend ah ah báwo ni ọ̀rẹ́ mi ó mà tójọ́ mẹ́ta ìwọ tẹ̀ ń pèèyàn rárá kí ló dé ṣẹ́ṣà náà ló pọ̀ tó yẹn àbò tí ń bọ̀ ń lé ló jẹ́ kó pè mí. mo sọ bí i thought as much ìgbé wàá kàn déédéé pè mí just like that anyway mo ti dá sí ẹ lọ́ra mò ń gbọ́ kí ló fẹ́ bá mi sọ. ìyàwó ẹ̀. Ah, ọ̀rọ̀ jíbọ́lá wo ọ̀rọ̀ jíbọ́lá tó mẹ́nu lé yẹn mẹ́nu kò bẹ́ o kò sọ́nà bẹ́ẹ̀ rárá ṣé ó dàbẹ́ ní pé òun mọ jíbọ́lá ṣé jíbọ́lá ìgbà tẹjọ wà lọ́hùn ni àtìgbà tí jíbọ́lá ti délùú yìí ìwé ẹ ti change ó fẹ́ ó kàn ń dojú tì mí káàkiri ni in fact ó fẹ́ máa stay ní orúkọ mi ah no no no no no no kì í ṣọmọ. No ó dàbí ò gbọ́ àlàyé mi dáadáa a máa fi sùúrù bá Jíbọ́lá sọ̀rọ̀ àbí kí ló sọ. tó o bá gbọ́ ti tèmi èmi á gbọ́ ti tiẹ̀ màá fún wọn láǹfààní nítorí ti tiẹ̀ bóyá òun àti yẹ wọn á wá àkànṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé mi ò fẹ́ jàtijàti nínú ilé mi ọmọ rádaràda mi ò fẹ́ nu ilé mi so no problem jẹ́ apá tí wọ́n ti. okay wọn àjọlẹ̀ ọṣẹ ọ̀rẹ́ bá mi kí fámílì ẹ̀ ìgbà wo ló ń bọ̀ ń lé jàre ìgbà wo ló ń bọ̀ ń lé ẹ̀mọ́ ti mí ìṣe o. mọ́mì mọ́mì ṣẹ́rí àárírò eléyìí rí àfíndẹ́rù bọ́lọ́rọ́ ni o kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run téèyàn bá rìn nínú odò tó tó odò téèyàn rìn nínú omi tó tó omi inú ibú tó tó ibú á rí ẹja tó di tí kò sí nǹkan tuntun tí ń ṣe sọ tẹ́lẹ̀ kò sí nǹkan kan tó burú nù nǹkan tí ọlọ́run bá ṣe fún wa tá láti fi ran ẹni tí ò tí ì ní tó wa lọ́wọ́ àná ẹni tá ń sọ̀rọ̀ nípa ìpè mo fẹ́ kó ń ṣe pé mo fẹ́ ẹ̀pẹ̀ lásán ó ní nǹkan ṣe pẹ̀lú ìfẹ́ i love this girl mọ́mì i i love her mo mo ní láti máa fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún yín so dáàdi ní láti understand wọ́n ní láti understand pé ìdùnnú mi yóò ṣe kókó fún mi i need to be happy kò ń kó máa sọ fún mi pé àwọn ọlọ́mọ àdìtẹ́tù fún mi pé mi ò lè fẹ́ nìkan àbí pé ó jẹ́ pé nìkan wá ṣiṣẹ́ níbì kan àbí pé nìkan ń ṣọ ọmọ ọ̀dọ̀ àbí torí pé nìkan manage wá mi pẹ́ nìyẹn ò kì í ṣèyàn no no no I can't take that I can't. ọkọ mi sùúrù ẹ̀ ò tó o sùúrù ẹ̀ ò tó o ah, ah, ṣé wo ò mọ̀ yìí pé irun lówó jẹun jẹ́jẹ́ àwọn olùṣẹ́ àjẹun wọ̀mùwọ̀mù òtòṣì ebi ló ń parú wọn ni èmi náà mọ̀ ó dẹ̀ níwà tútù ó ti lè rè wá àmọ́ ó mẹni tá à ń bá fà á yìí a máa ṣe sùúrù ni sùúrù ò tó o. fine mọ́mí iṣẹ́ tẹ rí nǹkan tí mo fẹ́ lò mo ti gbọ́ látẹnu ti yín ẹ̀yin náà mọ̀kànmọ́ tó níwà ní àbí ẹ mọ̀kànmọ́ jẹ́jẹ́ ni sàn ibi tá a fẹ́ gbòbí sí obi tí lálẹ́ wú mẹ́ kó mọ́mí mo máa ní sùúrù ẹ ní sùúrù mọ́mí ah mo mọ̀ lè mọ̀ ní láti máa sápọ̀ lè pọ́psí mi kí n tó sọ̀rọ̀ mo máa ní sòrò fún wọn fine but tí wọ́n bá kọ̀ tó náà fẹ́ understand pé mo need láti ṣe nǹkan tó bá wù mí then. má kó bá mi lọ́dọ̀ bàbá ẹ̀ wọ́n mọ̀ yìí ṣé crime ni bí mo tún ṣe support ẹ̀ yìí ni mo ní màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ mo mọ̀ pé á níbi tó ti ń gbọ́ wíwó fúnra rẹ̀ wá wá ṣe sùúrù gan o. bẹ́ẹ̀ta kẹ́ bá wọn sọ kọ́ gbọ́ kọ́ gbọ́ dáadáa mi kọ́ bá máa gbọ́ bá dẹ̀ ní gbọ́ jẹ́ kí n mọ̀. Ah, ah tó tí wàá bínú nìyẹn ah! bàbá yà máa pariwo òun náà máa pariwo ẹ má fi mí sáàrin ẹ má pariwo. mi ò bá nídìí ooo obìnrin kì í jẹ́ kú wó mi ò nídìí ooo ara mi ooo òjò nírọ̀ gbígbóná mi ò nídìí ooo ara mi ooo kò yẹ kó lè tó báyìí ooo. Jíbọ́lá ah, ah, Jíbọ́lá. Jíbọ́lá! Jíbọ́lá! Ọlọ́mọ ìtọ́kọ́jọ́ pé Jíbọ́lá ni wọ́n pa ọ̀gá. A sì kí wọ́n kí wọ́n kí wọ́n dára lóhùn nítorí ọ̀rọ̀ Jíbọ́lá yìí náà. A sì kí wọ́n kí wọ́n kí wọ́n dára lóhùn. Wọ́n kàn fún ìrọ̀lẹ́ lọ́yìn. Jíbọ́lá! Jíbọ́lá! Jíbọ́lá! Kò sílé. Mo ní. Níbo ló sọ pé òun lọ? Dádì, kò ṣe mi jáde bẹ́ẹ̀ yẹn o wọ́n ti kó gbogbo ẹ̀wọ̀n pátápátá wọ́n ti fi lélẹ̀ fún wa ó túmọ̀ sí pé wọ́n bá a gbé lùgbà ẹ̀ mọ́. ẹ ìyá ọlọmọ ẹwẹ níbo ni ó sọ fún ẹ pé òun lọ. Ah, kò dágbére o mo ṣàkọrí pó kẹrù. Thank you. Jíbọ́lá ń bolo wa look here mo fún ẹ ní two hours láti padà sínú ilé yìí else else màá kó ẹ lọ́mọ i will disown you bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ george mo mọ̀ pé àjọmọ̀ yín ni ìyá ọlọ́mọ mo mọ̀ pé àjọmọ̀ yín ni òun sọ fún mi pé wo ìwọ ò mọ ibi tó lọ àbí wo jẹ́ sọ kọ́kọ́ fún ẹ i'm still the head of this house ẹ̀jẹ̀ bá dẹ̀ fẹ́ kí ìgbàgbé wa kó rọrùn nù léyìí nǹkan tí n bá fẹ́ lẹ̀ máa bá mi fẹ́. ẹ mi ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nù léyìí o mi ò mọ mi ò mọ rárá ni mi ò mọ àtọ à bọ́lá kò nù lé láì láì láì sọ fún mi. sórí nǹkan ti di wọn ládàá sí mi lọ́rùn báyìí bí èyí pé mi lè kí n bá sọ̀rọ̀ sórí nǹkan tẹ́gbọ̀n ẹ̀dá sí mi lọ́rùn báyìí ẹ ẹ dẹ̀mọ̀ pé tí bàbá yín bá sì bínú báyìí ẹ ẹ èlò èlò jíbọ́lá èlò ọkọ mi torí ọlọ́run ẹ máa bọ̀ ńlẹ̀ ibi tó wà yẹn kò lè dàbí ilé ibi tó wà yẹn báwo ló ṣe fẹ́ wà òkè ń bẹ ìyálòdì ẹ̀yìn gbẹ̀tì tó bá dé kó kó lè jọ ọmọ ẹgbẹ́ lọ máa bọ̀ ń lé ọkọ mi torí ọlọ́run ah, ò wálé ah, ó dààmú ti gbọ́ ọkọ mi júwe ibẹ̀ fún mi tí kò bá wálé kémi wá wò ẹ́ Newland Estate house four ní Alápẹ̀rẹ̀ màá débẹ̀ lọ́la ó ah, kàn tèmi náà balẹ̀ nígbà tí mi ń ṣe olórí burúkú àbí amọ̀ màá wá síbẹ̀. Si láíláí mi lè jẹ́ kó mọ̀. àṣírí tó rọmọ ọ̀rọ̀ yóò tóun la ó máa mọ́ kí ló ń bẹ níbẹ̀ kò yé wa ó máa ga ó ṣeun ó máa ṣe ó ga ó. èwo fẹ́ máa rà ó. ọjọ́ ló ń pẹ́ ìpàdé òkè ń jìnà so o rò pé ọjọ́ tó dá kò ní pé mọ́ àbí i'm here where is my money. ẹ wò ẹ kú ní bínú náà ni ṣẹ́rí changing of government òun ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa gbogbo bí tá a ti ń gba ọjà á ti rí ọjà kankan gbà mọ́ bẹ́ẹ̀. kí ló kan ìkùnùkùn nínú orí dídì owó mi ni mo wá gbà mi ò wá síbí báyìí láti wá máa bẹ̀rù jọ bí mo ṣe débi báyìí mi ti expect pé kò la ẹnu ẹ láti sọ pé o fẹ́ bá mi sọ anything just pay me my money and let me leave. ẹ wò tíṣù bá ta inú olóko náà máa dùn ṣé gbogbo mo ṣe ń pàṣẹ níbi báyìí wọ́n dàbí pé ní mi ò wá ni ẹ jọ nítorí ọlọ́run mo ń bẹ̀ yìí for the last time ẹ fún mi sátọ̀dẹ̀ kí wàá sanwó yín. ṣé gbogbo yín ẹ̀ tiẹ̀ ní ọ̀rọ̀ méjì lẹ́nu jù ẹ jọ máa ẹ má bínú kẹ́ máa tẹ́wọ́ pẹ́pẹ́ is that a means of payment? no kò yé mi mọ́ ni because gbogbo yẹn èèyàn lọ́bẹ̀lẹ̀ ẹjọ́ mà ẹjọ́ mà ẹjọ́ mà ẹjọ́ mà báwo ni ẹjọ́ mà ṣe já mọ́ owó. family business ti family problem ní tó bá gbogbo yín rádaràdà rédèrèdè nìyẹn how is that my business? pay me my money that's the only language I understand. ó dàbí pé ti sign pẹ̀lú ìyá pé ìyá náà lè máa jẹ́kú because ọ̀nà ọ̀dà tó fi ní jẹ́ ìyá nígbà tó bá jẹ́ pé ẹni tó fẹ́ ṣàánú fún ẹ tó fẹ́ tún láìfẹ́ ṣe tó fẹ́ ní pé ká yí ẹ̀ dá kó yé pọ̀ kiri báyìí tó fẹ́ sọ ẹ́ dobìnrin gidi tó fẹ́ sọ ẹ́ dèèyàn láwùjọ tó jẹ́ pé olórí ẹ̀ òun fojú ẹ̀ gùnkì no tell me you know what woman má rojú pípọ́n mi o because this site tó ń rí òun ló dá o just pay me my money kó dẹ̀ jẹ́ kí n máa lọ. ó ṣáà ń bẹ iná látẹ̀kọ̀ bẹ̀ ṣe dé mi ṣé torí pé mo jẹ́ ayé lówó ní skin lọ ta ọmọ mi. did you hear that? òògùn ọkọ tí nuisance ní tweet yín bá mi sọ wọn ìwọ dé dúró síbẹ̀ ó káwọ́ ẹ̀rọ mi ẹni mo wá ṣe fashion parade yìí bíbá yìí. mo má bá mi sọ àti ẹ̀yin mo bá sọ̀rọ̀ ìwọ ń sọ fún èmi pé ṣé kò lọ ta àwọn ọmọ ẹ. ẹ wo ẹjọ nítorí Ọlọ́run jọ torí Ọlọ́run ṣé àwọn ọmọ ẹ̀gbọ́n ní báyìí. bí ìyẹn tó ní tí mo fẹ́ fún yín lọ́wọ́ ká máa sọ̀rọ̀ sí mi anyhow onígbèsè tí ò bá gbẹ́ ẹ̀ ní ó máa gbẹ̀mí ni. má dídì lọ wá pankẹ́rẹ́ mọ́ alíwò ẹ̀ máa ṣe yàtú yàtú yàtú mẹ́tẹ̀lẹ́ ò tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa bí mi. wàá lù mí níwájú ṣọ́ọ̀bù wàá dá òní ṣe irú ẹ̀ mọ́. ìwọ ni ìwọ ni ṣé ọlẹ́yìn ọ̀rẹ́ ọlẹ́yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ sanwó just look at this woman ẹ̀yọ́ jẹ́ bẹ́ẹ̀. àǹtí mi kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló fariwo. ó máa ṣe o ó wá sí mi lówó mo dẹ̀ ní mi tí ì lówó lọ́wọ́ dẹ̀ ni pé láwọn ò ní gbà mí dẹ̀ mọ́ tó fẹ́ gbà mọ́ lẹ́yìn owó. ẹ ta ni mr rainbow ẹ lẹ́nu rírun tó ń dàtọ́ lẹ́nu yìí ẹni ń pariwo ẹ̀ ń pariwo bí ń gbẹgbẹ́ ń fà mí kí ló ṣẹlẹ̀ àti bí ẹni mo ti wá tí mo kàn ń gbáriwo yín mo ń gbáriwo yín mo wọ́n pé ta ló ń bá àti mi fà mí báyìí ẹ ṣé ẹni tẹ́ rí ìṣòjẹ tẹ́lẹ̀ ìdààmú tẹ́lẹ̀ ìnà pa ni ẹni ń pariwo máa lu ẹ máa lu tí bá wọ́. máa lu iná ló wá pàtó mọ́lẹ̀ wá pàtó mọ́lẹ̀ adẹ́mà kọ́ máa kọ́ láti wá máa jíṣẹ́ lórí. ọlọ́run ní kẹ́ jẹ́ ká fọpẹ́ fún ọlọ́run la fọpẹ́ fún nǹkan tó kàn ṣe pàtàkì ẹ má gbàgbé ìkìlọ̀ ẹ gbìyànjú láti mú ìkìlọ̀ yín ẹ jẹ́ kí nǹkan yẹn kó ó ti yé yín ẹ má gbàgbé o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. ẹ ṣeun sà màá dẹ̀ máa pè é lóhùn ọ̀rọ̀ tájọ sọ yẹn sà ẹ ṣeun sà. àǹtí ẹ̀mí ọlọ́run dẹ̀ kàn sẹ́yìn náà àǹtí ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi pé èṣù ti tẹ pàkúté kan lẹ̀ fún yín nípasẹ̀ àwọn ọ̀rọ̀ ẹnu yín kan àbí ìrìnsí yín àbí àwọn nǹkan kan tí ẹ ti fi ẹnu ṣe kí nǹkan yín wá lè yí kúrò lórí yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ lọ ra nǹkan bíi súwìtì fáwọn ọmọ kéékèèké àbí bisikíìtì tẹ bá rà fún wọn ẹ pín tẹ bá pín fún wọn ẹ rí i pé ogun ìṣù yá yẹ kúrò lórí yín. no now that's not possible ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ náà báwo mo ṣe máa kó àwọn ọmọ kéékèèké jọ tí máa ní pé mò ń pín nǹkan fún wọn ṣé kán lè ní mò ń ṣe sàárà ni àbí mò ń lọ àìsíkì wọn in this present generation ah no tẹ́ ẹ̀ bá lè ṣe é àwa bá yín ṣe é ẹ mú owó yẹn wá sínú ìjọ ọlọ́run. tí n bá fún yín lówó ẹ̀yin á ṣe. ìkìlọ̀ ṣe pàtàkì. ok. ìgbọràn ó ṣe pàtàkì ṣẹ gbọ́ mi. ẹ ṣe máa get back sí i. ẹ ṣeun dáàdì ẹ ṣe sá máa dẹ̀ pè yín tó bá ṣe. ó dà ẹ pè mí o ẹ má gbàgbé. wọ́n mi náà wá wá súnmọ́ mi ṣé àwọn pásítọ̀ aláṣọ pé wọ́n tẹ máa ń bá náà lélẹ̀ ìwọ òré lẹ́yìn ni ah, by their look you will know them ebi na lele i never chop ni irú ìran wo lélẹ̀ ìfẹ́ máa rí ìran tó bá ń rí gan ìran báyìí báyìí ni torí pé kò tí ì jẹun yó òyìnbó yín sọ̀rọ̀ tètètètètètè ó ń sọ̀rọ̀ bí ẹni tẹ́bi gan pa. ṣé o ò gbọ́ tó ní pé kí n mówó wá ni. sista mi èsì kò tí pásítọ̀ yìí ní pé kẹ́ ẹ ṣe o ọ̀rọ̀ màmá ń ṣe. bẹ́ẹ̀ ni sọ̀njọ́ wo now let me tell you ọmọ iná làárọ̀ sí náà the next time tó bá tún di pé olóhùn tójú bọ́lé olóhùn bá gbogbo ẹ̀yin tẹ́ ń wá nǹkan tí ò sọnù kiri tẹ́ ń wá nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la lẹ́nìí ṣé kó mọ̀ pé mi ò sí lára yín ok. àǹtí mi ẹ jẹ́ ká ṣe nǹkan tí màá ní pé ká ṣe ọ̀rọ̀ wọn lè máa ń ṣe òwúrọ̀. gbẹ́nu ẹ sọ̀rọ̀ wọ́n lé sínú mọ́tò fún mi jàre. kí n mọ ẹ tó. yé yé yé àǹtí mi mo dẹ̀ sọ fún yín tó o. wọ́n bẹ̀ bẹ̀ kí ni tó payàn sí ibà ní kọ́ bẹ̀ bẹ̀. yàrá yóò lè bẹ́ẹ̀ níbọ̀ ní bíbí o bíbí làmà wọ̀ wọ́n lè bẹ́ẹ̀ níbọ̀ ní bíbí tẹ́ payàn sílẹ̀ wá ní kọ́ bá yín bẹ̀ wọ́n lè bẹ́ẹ̀ níbọ̀ ní bíbí ibi làmà wọ̀ wọ́n lè bẹ́ẹ̀ níbọ̀ rárá. Kóredé Kóredé jọ dìde wojú mi Kóredé yé ẹjọ bá mi pé ẹ bá mi pé madam it's okay it's okay it's okay it's okay. madam stand up. get her arrested. hello stand up. Kórédé. ẹ múyin múyin tẹ ah, wá wá dọ̀má bínú wo mo ń rò kankan pẹ̀lú nǹkan tó sọ yẹn o sórí má tà láwìn ká má tó jẹ́ ó pẹ́ nígbà ojú kan náà ló máa padà já sí i èmi ìbá ní pé tó bá délé bí tó bá di lálẹ́ kó o pe dáàdi kó o sọ fún wọn àbí ọ̀la kọ́ ló sọ pé mọ́mí lọ síbẹ̀ yẹn ni. ọ̀la ni àmọ́ ṣé kò lè wá dàbí pé mo fẹ́ dájà mi sílẹ̀ pẹ̀lú gbogbo tó ti wà lẹ́tẹ̀lẹ̀. èmi ò rí bí ìgbà tó máa dá wàhálà sílẹ̀ o. ṣé wọ́n mọ̀ pé babaláwo tó ṣe àléèbá fún ẹtù òun náà ló ṣe àlémú fún ẹkùn tí ẹkùn bá dẹ̀ ti mọ ẹran tán kí ló tún kù àbùṣebùṣe ni o. ó ti parí nìyẹn. ọ̀rẹ́ máa wọ̀ jẹ́ ká lọ. má bọ̀dá ẹja lọ. àwọn kan ń jọrọ ìwà sí ń kórìí wọ́n sí bẹ́ẹ̀ o ò máa ráyé jẹ́ a ò rẹ́ni bọ́là ọ̀rá kì í yá o. ojú ẹni máa là àríyànjú jásí kòtò jásí gègèlè sóhun lọ́nà ògùn o wúlò nọ́la kálábà mọ́ ìta òtìlà àwòbá gba bẹ̀ lọ́mìíyá kálẹ̀ là ká ní sinmi ìyàbẹ̀ o ìyàbẹ̀ o ìyàbẹ̀ ìyàbẹ̀ ayé jìyà ọlọ́run mi ò fẹ́ láyé lọ. ó ti dúró tó wá sí gbé pé ẹ̀ka wà ń bí o tá lè béèrè tá lè béèrè. ẹ má bínú ọmọ mi ni mo béèrè. ọmọ yóò lè béèrè. Jíbọ́lá. ọtẹ ẹdá ọdà bẹ́ẹ̀ bó ṣe ń yọ wá síbí nìyá mi tó bí wọ́n ṣe ń yọ wá bí nìyí mo bèrè ṣé mo ṣe yọ wá bí ni. ìwọ òde yìí. ó máa bá yí àwọn ọmọdé yìí jẹ. ó rí pé ọmọ àlè ni wọ́n. so ibi ló wá sá pamọ́ sí tábẹ̀ sí ní dààmú ńlé ẹ̀ ìwọ́n tiẹ̀ wò jẹ́ ń sọ fún ẹ ẹni tó bá sọ pé kí n má jèrè ọmọ mi òun àtàwọn ẹbí ẹ̀ ni ò ní jèrè ah, ó ní jèrè àwọn òbí ẹ̀ bó ṣe bó ti wù kó mọ. dáadé ẹ nídìí gbogbo eléyìí náà ẹ nídìí gbogbo eléyìí tẹ̀ ń ṣe náà ẹ ń ṣépè fún ọmọ ọlọ́mọ ni. màá ṣépè fún màá ṣépè fún sọfẹ́ bá yé ẹ jẹ́ ni. dáadé kò kò kò kọ́ mi ní anything mo kí n ṣọmọ kékeré náà kò sóun ló ń kọ́ mi ní nǹkan kan ẹ má ṣe pé fún un. ó ń ba yé ẹ jẹ́ mà ìjà ó ń ba yé ẹ jẹ́ tó bá mọ̀ oníranù ó wá ó wá jókòó sábẹ́ obìnrin bì. àṣé mi ìní mọ̀ nǹkan tó bá dáa fún mi ni. ẹ ṣé o gbọ́. I know what is good for me dad. I know what is good for me now ṣé mi ẹ̀ bá ti máa dààmú ara yín bọ́ tànà ẹ mọ̀ pé ẹsẹ̀ ń gbádùn ni. àpèkẹ́. orúkọ mi nìyẹn o ẹjọ́ mi mọ yín o. yé wàhálà ti wá o yé yé ah. ah! Hmm. má pọ́n ẹni tí yóò mọ̀ wẹ̀ ẹgbẹ́ ó má kan lodò torí san ojú agbami le àjẹ òkùnkùn níṣọ oníṣọ bùjí ọ̀nà mọ́náyé ọ̀nà àgbàlagbà ta pòròpòrò ajé ẹlẹ́wọ̀ ẹ̀tù ọlọ́pàá àgẹ̀mọ́ anéyèkáyé a oníkùnmọ́ ẹkùn wọn lọ pè tó òfin dàlálẹ̀ gàràgà onígun ṣe tọ́pá lórí àkàlàmàgbò dán wò ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn àgbámi rere tó dán wò ó yọ̀ wò lórí sárasára òun lẹyẹ dán wò tó fi ń sun mí sàpànà dán wò ó yàgbẹ́ ẹ̀jẹ̀ àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọ kékeré. ẹ wo bàbá ṣé kí n sòótọ́ fún yín ṣe rí gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ mọ́tò wíwà gbogbo wọn ló ti kọ́lé mọ́lé o tán dẹ̀ ní owó lọ́wọ́ ẹ̀mí yìí nìkan náà ni o ọkọ ìyàwó ajínàṣẹ tó ń náwó ajígbọ́n ni ẹ wò ó ń fẹ́ ṣe é ń fẹ́ ní owó fẹ́ ní owó ah, bó tẹ̀ jẹ́ gbà díẹ̀ kémi náà tẹ̀ kí n kí n kí n gbádùn ayé mi ẹ jọ. kì í ṣe pé èlé ṣe fún ọ àmọ́ tá a bá parí iṣẹ́ ajé fún ọ jọ̀ọ́ bá wá bẹ́lẹ̀ dá rẹ mú kọ́. a ó máa bẹ́lẹ̀ mi mú bàbá ah. a ó máa bẹ́lẹ̀ mi mú ẹlẹ́dàá mi máa rọ̀ mọ́. ó dàbí kànga tá a gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ tí ò kàn mi tá a bá tún ní agbìyànjú ká máa gbẹ lọ kò lè kàn mi ká ṣíwọ́ mi bẹ̀ ni. ẹ wo bàbá tèmi máa kan omi ẹlẹ́dàá mi máa rọ̀ mọ́ ṣẹ́rí mo ti bá kinní ìsọ̀rọ̀ ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé ìgbàkigbà tó bá ti yá òun máa gbè mí ẹ wo máa ṣe o máa ṣe ẹ gbọ́dọ̀ ṣe fún mi ni. kò burú yóò ná lówó díẹ̀. bí èlò. ẹgbẹ̀rún kan one thousand. one thousand bẹ́ẹ̀ ni lọ́nà ọgọ́rùn hundred thousand. bẹ́ẹ̀ ni. ajé o ajé o ajé òkúkú ní sọ atẹ̀fúnṣẹ́sẹ́ olóde yìnyín adíáfúnpá rẹ ti ṣèyá òṣùpá. atẹ̀málẹ̀ òkun gbòò adíáfún ajé ti ń ṣe àrẹ̀mọ onígbò bọ́bọ̀ orí ọba ò lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ sọ̀rùn orí ọsọ̀rùn ò lè sọ̀wàrà àtẹ̀wé àtàgbà eré ajé ńlá sáà kiri ọ̀sáré títí lónìí ọ̀dọ́mọ òṣòro bí ojú orin rìn pẹ̀lú ọ̀dọ́mọ ọ̀hún ìlà ọba kébí ẹni fapá ṣe tó bá rárá bí ó ṣubú tí ò lè dìde bẹ̀ ló ti pàdé òrìṣà ńlá òṣìṣẹ́ rìn màgò ó dá owó fàtí ẹ̀jẹ̀ olórí ó ní ìsúnsùn lé ọwọ́ rẹ ló máa fi kówó wálé wíní wíní ìsúnsùn lé ọwọ́ rẹ ló máa fi káwọ́ lé wò ní wíní wọ́n kí wọ́n ṣe é bẹ́ẹ̀ nìyẹn mo ní olúmọkò ló sílẹ̀ fún ọlá àti ẹlẹ́ lónìí lájà lájà pàjá tí pẹ̀pẹ̀ pọ̀n lẹ́yìn wọ́n kí wọ́n ṣe é bẹ́ẹ̀ nìyẹn ní olúmọkò ló sílẹ̀ ajé tiẹ̀ lẹ̀ káládé ìgbó pọnrin tiẹ̀ wá lónìí o ẹlẹ́mọ̀ ká o okòkò mà ká ara ọ̀fà ìmọ̀ ká alákàgbà wa ó sì kà ká ìyálaka gbà babalaka ká ọlọ́tọ́ wọn kàràkàrà kàràgbàsà ìfàlẹ́sẹ̀ tẹ́bí jórúkọ kámikàmì kámi lóde káwọn níbẹ̀ làwọn jórúkọ kọ́ọ̀rùn mi la ọ̀tọ́ de ọ̀run mi la ní alọ́ọ̀rẹ́ kó gbogbo fóni kàmú gbọ́n ọmọ káwọ́rọ́ kó nu yẹmẹ wọ́n dé káàkiri wọn bó kàmú gúnlẹ́ dé káàkiri wọn bó kàmú gúnlẹ́ dé káàkẹta wọn dé káàkẹrìndínlógún wọn bó kàmú gúnlẹ́ mi tó ti forí akájẹ kápára kátà láka léjìká láka ṣubú lulẹ̀ láka kú ìkànnì ńgbẹ̀lẹ̀ rẹ̀ ọ̀ka ní sunkún ẹnu awo ìbá wọn àti wà ẹnu awo ifá ló bá wọn lówó lówó olówó lọ́wọ́ àkókò sọ di sà ẹnu awo ìbá wọn àti wà ifá ló bímọ lémọ bímọ lémọ àkókò sọ di sà ẹnu awo ìbá wọn àti wà ẹnu awo. òkú rere owó tí ó máa ṣiṣẹ́ owó tó máa ná rèé. Ah, owó ilé yìí. bẹ́ẹ̀ ni ṣòkòtò ṣíṣe sí àárín inú ògbó ní gbé. Ah, but eh, bàbá eh, kò kò fẹ́ yé mi o ṣé máa fi owó yìí lọ dá bísínẹ́sì lẹ̀ àbí máa lọ rajà kan tó máa máa gbowó fún mi kò yé mi. ó fi ra nǹkan kan ó sì dá bísínẹ́sì kankan lẹ̀ wọ́n kó owó ìní ìsìn ó lọ dá sọnù. excuse me màá hmm? dáwó yìí nù. bẹ́ẹ̀ ni ó lọ dànù. ah irọ́ mo ṣe wàhálà kí n tó rówó yìí bàbá mo làágùn gan kí n tó rówó yìí mi ò lè dànù bàbá. tó bá ti dànù ìyá mi lẹ́yìn òkú èmi ọ̀pá yìí ṣe ibi tó o bá mọ̀ pé tó o bá dà sí àwọn èèyàn ó tètè lè rí ìsà ibẹ̀ ni ọlọ́ dà sí kọ́ wa yá mi léyìí òkú. a máa kó lọ owó bẹ́ẹ̀ ni owó rẹ̀ máa kó lọ. Ah, ẹ̀ tó bá ti wá kó lọ ah, báwo ló ṣe kò yé mi. Ah, filẹ̀ mo ní ìlú ọ̀pá mi tó tó bá kù ní àìbọ̀ ọlọ́dà nù. ẹnìkan lówó ìdẹ́ ti máa dálẹ̀ o kò ní mọ̀ kó wóun dálẹ̀ báyìí o á débi tó ń lọ tọ́kú tó mọ̀ pé òun ti sọ owó nù ó má kó bá padà débẹ̀ á bá nǹkan ẹ̀. Ah, látọ̀dọ̀ ọlọ́run wá lọ́lọ́run ti ṣoore tó pọ̀ báyìí fún mi. Ah, mm. eh, ah, ó ṣèyí fún mi ó ṣe o bàbá dáadáa. Eh, Ah, ibi kó máa lọ sórí ẹni bí. ẹ ilẹ̀ ìgbà ìlú méjì ìgbà ajé ìbẹ̀rẹ̀ hàn mí kárí. olùrẹsì wáde sími ní mọwọ́ ẹ̀rà ìjìdé àwọn ni wọ́n ta ìkookò nífà bàbá yẹkuyẹku náà pè lọ́yẹ̀kú yẹgẹyẹgẹ wọ́n pè lọ́yẹ̀ tí kan bá yẹ kan lè yá máa kó obìnrin ni ọwọ́ èrò ló mú wá. Hmm wá tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi wàyí gbogbo tí n bá sọ kó bẹ́lẹ̀ dá rẹ lé kí ló kọ rẹ àpékẹ́ ọmọ tani àpékẹ́ ọmọ wúlè má tu ọ̀dà náà àpékẹ́ kọ́ gbọ́ ní ìsìn ìmú ìmúrin tì lágbẹ̀dẹ gbogbo tí n bá bọ̀ sọ kó bọ̀ ń lé agbèrè ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fáláró má o ilé ọlá di méjì ní kókó ajé lọ alukore ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fóníkosùn mọ́ ilé ọlá di méjì ní kọ́kọ́ ajé lọ lékeléke rẹ ò gbọ́dọ̀ ṣiṣẹ́ fún nìkẹ́fún mọ́ ilé ọlá di méjì ní kọ́kọ́ ajé lọ. ilé kúrèrè gbogbo àjàbọ̀. àdúrà òun rèé ọlọ́run máa fi bẹ ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ ó di olówó látòní lọ ó di ọlọ́lá ó di ọlọ́rọ̀ ó dèèyàn pàtàkì láàrin ìlú ọ̀nkárẹ̀ nítorí gbogbo ara ń gbó kókó fi ṣajé òkútọ́là òyìfọláwọlé òdìfọláwọlé ló wọlé ló sì sì sì sì ńlá jẹ́ yọ̀mẹ́yẹ ajé ó máa yọ̀mọ́ látòní lọ ọ̀nkárẹ̀. mo ti dolówó dàn ní ẹ. mo ti dolówó. ẹ ṣe gan ni ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ mi. ọ̀kàrí ọwọ́ àwọn nǹkan kan o àwọn èèwọ̀ méjì kan rọ̀ máa tọ́ sí le. ṣó tó léèwọ̀ nù ni. ó léèwọ̀ torí ọjọ́ ọmọdé bá so oògùn ló mọ̀ kò mọ ogun tí ń bẹ lẹ́yìn oògùn mọ̀lẹ́bí àgbékẹ́ kankan ò gbọ́dọ̀ táfẹ́lẹ́fẹ́lẹ́ débi tí wọ́n sùn lábẹ́ òrùlé rẹ̀ má o. Ah, ẹ̀yin ò pọ́síbù bàbá ẹ̀yin ò pọ́síbù. ọ̀kàrí ọjọ́ tíru rẹ̀ bá tọwọ́ rẹ̀ sẹ́yọ ogun bẹ̀rẹ̀ nù bẹ́ẹ̀ ni àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wà tí ó máa ṣẹlẹ̀ bí kéde àyèdè ó ṣẹlẹ̀ láàrin ilé tẹ̀ má gbọ́ra yín yé mọ́ èèyàn àkọ́kọ́ èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa àti àgbẹ̀kẹ́ ti di ojú àti òjì ọ̀rọ̀ tí ẹ gbọ́dọ̀ fojú kara yín mọ́ ọjọ́ kọjọ́ tó o bá da lábàá tírú rẹ tọwọ́ rẹ sẹ́yọ tójú wa àti ẹ kara yín sọ ma wípé ọjọ́ tí ojú àti òjì ọ̀rọ̀ bá kara wọn ọjọ́ náà ni ẹwọ ọdún bàjẹ́ ìwé rẹ sùkú lọ́jọ́ náà lọ́hùn ni o. tójúmọ́ bá mọ́ àgbọ̀ poroporo tó tó bá dòrí àjì agbóhùn kọ̀ọ̀kọ̀ àpékẹ́ ò ọmọ wúlè mọ́tù wá gbére tèmi kò ní lè ní eré òkun eré ọ̀sà eré igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó wá gbé kò mí èmi ọládìméjì ni mo ń porí ẹ ni mo ń rán ẹ níṣẹ́. kò ṣojú lásán mo kàn hí ìṣòro mi lójijì. àṣé yóò níkà ìkàwé ni ọkùnrin yìí imú mà ní kàwọjá gbòòrò àṣebi ìwọ ló ń dá ayé mi láàmú tó jẹ́ fi ọjọ́ kan báyìí nísìmí ti máa gbádùn ìgbésí ayé mi àṣé ló fi ẹrù ara mi ló fi dè mí jẹ́ gbádùn ayé mi ah! mo gbé. Daddy, daddy, daddy, but why? Daddy, daddy, daddy, why? Torí owó, daddy, why? Ah, àbájọ, daddy, afẹ́fẹ́fẹ́, bí kíkì okòwò, ìjíjà bí kítàkùn tààtù dádì àwọn retí èjì bẹ́ẹ̀ òjò kọ̀ọ̀kan rọ̀ aṣá ilẹ̀ fìyà jẹ wá àwọn ọjọ́ tẹ̀ ń kó ìra wa. dádì dádì dádì dádì dádì. ọmọ sáré ọ̀la lẹ́wọ̀n dákun má máa fìkà ṣe o pẹ́ títí ẹ̀san ń bọ̀ wá. sáré ọ̀la níwọ̀nba kó má padà wá fẹsẹ̀ kọ́. mo bá ń sáré àṣáájú rántí rántí wá fẹsẹ̀ kọ́ ní ìgbẹ́. Mama, má máa fagùrò ọ́. mo pẹ́ títí bẹ́ẹ̀dá bá wà lókun ọ́. bó pẹ́ títí ìmọ̀lẹ́ àtàn ọ́.